والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله الخامس عنه قال قال لي النبي صلى الله عليه وآله وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق رواه مسلم السادس عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليه أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميط العذ وتميط الأذى عن الطريق صدقة متفق عليه ورواه مسلم أيضا من رواية, من رواية عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم إنه خلق كل إنسان من بني آدم على ستين وثلاثمائة مفصل فمن كبر الله وحمد الله وهلل الله وسبح الله واستغفر الله وعزل حجرا عن طريق الناس أو شوكة أو عظما عن طريق الناس أو أمر بمعروف أو نهى عن منكر عدد ستين وثلاثمائة فإنه يمشي يومئذ وقد زحزح نفسه عن النار السابع عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غاد كلما غدا أو راح متفق عليه الحمد لله حديث دالوري بيوجانا سيما فاسريري وتشفى حديثي لك عنه وناس أسود أبو ذر الغفاري رضي الله عنه قال لي النبي صلى الله عليه وآله وسلم النبي عكاة لكم أبا صفنك بي لا تخترن من المعروف شيئا ما تفجد ككا من سعره ما تفجد سنككا من دادا سسيو ولو أن تلقى أخاك بوجه طليق قل قم لوري بي ìpàdé ọmọ ẹ̀yà rẹ̀ pẹ̀lú ìtújú kanì má fojú di má fojú di nǹkan kan nínú iṣẹ́ rẹ̀ kódà kó sì pé iṣẹ́ rẹ̀ náà má lórí kákan pàdé ọmọ ẹ̀yà wa ní Islam pẹ̀lú kátújú ká àlè má mùsùlùmí ló gbà ọ́ eléyìí túmọ̀ sí pé wọ́n bẹ nínú dáadáa ṣíṣe eléyìí tá a wọ̀ kà sí eléyìí tá a lè máa wò pé kí lọ́jà mọ́ a gbọ́dọ̀ sọ àfojúdi sí gbogbo sẹ́ẹ̀rì a sì gbọ́dọ̀ pé kí ni sẹ́ẹ̀rì kan já mọ́ wípé ọmọ ètí òsì sábà bí àtúnṣe oríire rẹ̀ kọ́pàdé ọmọ ẹ̀ wá mùsùlùmí láì díjú mọ́ gbárí láì fajúro lẹ́ni tó tújú ká tó rẹ́rìn músẹ́ pàdé rẹ̀ nínú sẹ́ẹ̀rì ni torí pé gbogbo ẹni tí a bá rẹ́rìn músẹ́ pàdé pẹ̀lú ìtújúká ọkàn rẹ̀ ọgbàlẹ̀ òní wà nínú dààmú ìlà ìlò kan ní bá a ẹ̀tọ́ sẹ́ni tá a pàdé tá a fajúro ẹni tá a pàdé tá a sunu dúdú sí tá a dídúmọ́gbárí sí adájọ́ ìpè hílàhílò lọ́kàn rẹ̀ ọ̀mà sí ọkàn rẹ̀ ò ní balẹ̀ ìmọ̀ pé lágbájá ó ń bá mi jà àsókè ẹ̀ ní mẹ́nu tó báyìí ọ̀fọ̀ àdúró ní bá ti ṣe pàdé ó sunu dúdúdú ni ló dijú mọ́ gbárí. eléyìí nígbà náà kọtọ ẹ ká gbìyànjú láti borí mùsùlùmí sí mùsùlùmí ọmọ ẹ̀yà ara wọn jọ ni wọ́n ọmọ ẹ̀yà bá sì pàdé ọmọ ẹ̀yà wọn dùnnú pàdé ara wọn bàbá ọmọ ẹ̀yà tí ìyá kan náà jọ bí bàbá kan náà ni wọ́n kà kọ́ ọmọ ẹ̀yà rẹ̀ yàtọ̀ sẹ́ni tí Islam jọ pa yín pọ̀ wọ́n ní ní ìsìnbọ̀ ti ṣe wà ìwọ àtàwọn ọmọ ẹ̀yà rẹ sẹ́ńjọ ń ríra lójoojúmọ́ sẹ́ńjọ ń gbélé kan náà ọlọ́dún pé gbogbo ìgbà tó máa ti ń súnmọ́ àti wọlé tó ọmọ pọ́ pàdé àwọn ọmọ ẹ̀yà rẹ ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tuntun ká tínú rẹ ọmọ adádùn ni mo dúpẹ́ fọlọ́ èmi nìkan kọ́ ni ìyá mi bí èmi nìkan kọ́ ni bàbá mi bí nǹkan kan bá tẹ̀ ń dà mí láàmú àìdáálẹ̀ làìrẹ́ ní bá ní dáṣì tí wọ́n bá ti lè dáálẹ̀ ní lébà àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi oníkálukú mú àwọn ìmọ̀ràn tó wúlò wá ní lójú náà pé ìyàwó ọlọ́jọ́ ọmọ ìyá wa gbé ìdùnnú ńlá lélẹ̀ ẹ̀bùn ńlá sùn ọmọ ìyá sọmọ ìyá inú wa máa jọ dùn síra wọn. Allahumma ẹ̀fà ń tó jẹ́ pé nǹkan lé ayé ó ti díjà lé láàrin wọn ó ti sọ wọn dọ̀tá ara wọn ó fi wá ti pín òun ìfẹ́ rí mi ara wọn lákìtàmọ́ náà ìwọ àwọn èèyàn dá o ìbàjẹ́ burúkú lẹ́lẹ́yìí o kọjá pé ìwọ kò wú láti rán ọmọ ẹ̀yà rẹ̀ tún wá débi wípé ẹ máa lépa ara yín láì dá ọ̀bẹ ọ̀pá ọ̀bẹ òbú lẹ́sẹ̀ àwọn olùbílẹ̀ nílẹ̀ ẹ fẹ́ torí ibú eléyìí dà ó ní gbogbo èèyàn gan lọ́rẹ̀ ẹ̀ ń pàdé ara yín tìdùnnú tẹ̀ yẹ gbogbo dọ́ǹfẹ́ ọ̀bọ sí láyé báwo wá ní tó bá mú gbogbo èèyàn lọ́tà ọ̀fọ̀ ajúro ti lé yìí odidi má gbárí ti lé yìí ọ̀hún tẹ̀lé kàkàkàkà wá di ilé kékin ó ní gbádùn ẹ̀jẹ̀ rẹ̀ sì ní gbé máa ru wàá gbà látó wá pé báwọn ọmọ ìyá wa ti fi pọ̀ tó nù Islam láàjẹ́ pé ọmọ fàdúró pàdé wọn àmọ́ kíkọ́ fàdúró ká di jùmọ̀ gbárí ẹni tí a bá jọ ní ìkùnsínú síra wa. ló ṣeé ṣe kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ló ṣeé ṣe kéèyàn máa ṣe bẹ́ẹ̀ báyọ̀ láti fi hàn pé òótọ́ ló ṣe ọ̀yọ́ ló ṣe bẹ́ẹ̀ wá ní sọmọ ìyá rẹ̀ mùsùlùmí ti fẹ́ gbé bẹ́ẹ̀ kàtújú kásìra wa wọ́n bẹ́ẹ̀ mú tọ́ pàtàkì. النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق ولو أن تلقى أخاك أخاك أي أخوك المسلم أما يا من الإسلام فالأخوة الحق هي الأخوة الإيمانية ọmọ ìyá lọ́dọọdọ lọmọ ìyá imani àmọ́ káàbìrì kò sí nínú pé bẹ́ẹ̀ òun ṣe dáadáa kan kọ́ ọmọ wa pàdé káàbìrì pẹ̀lú àtijúká pẹ̀lú rẹ̀ nínú sẹ́yìn. pẹ̀lú ẹ̀rín o. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير kọ́tọ̀ kí àwọn mọ́mìnì kí wọ́n mú àwọn káfìrí ní ọ̀rẹ́ mọ́tímọ́tí dípò àwọn mọ́mìnì kọ́ àdúgbò àwọn káfìrí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ dénú kìí ṣe àwọn mùsùlùmí àyà àfikọ́jẹ́ ìpín níṣẹ́ ló ti bẹ́ẹ̀. láti fi wá àpò àbí ìsọ̀kan fúnra ara rẹ̀ níbi agbóró wọn. ẹnu bá lọ sí bẹ́ẹ̀ tó mú káàkiri lọ́rẹ̀ mọ́tímọ́tí tó fẹ́ràn rẹ̀ dénú. náà ìsìn sábà bí kàtíṣẹ́rí àgbà wọlé wọlé ìsọmi náà lọ́ ìlú iṣẹ́ yìí. ọ̀dà máa kankan ọ̀dọ̀ lọ. ó tilẹ̀ jẹ́ pọ́lọ́ sọ pé láyé ní hàn fún mi lọ́hùn. عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين أنا وقفين نكو عواني تسيك أو كوكو فيني دياسين أو سليني كروني ليه wọn ò jíjọ́ lẹ̀ sí àpòpọ̀ pẹ̀lú àwọn kan láti bá fi yín jẹ. antabarro ọlọ́wọ́n pọ̀ fún kẹ́ẹ̀dé dáadáa sí wọn. wọ́n tó kó sóko ilé yìí kẹ́ fi fi dọ́gba pẹ̀lú wọn. inna Allaha yuhibbul muqsitin dájúdájú ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sáwọn olùṣèdọ́gba. káàdà tó bá ti fún àwọn kẹfẹ́ rí yẹn wọn ò bá fi nǹkan kan ní ọ lára. وفلما الذي أبقى فلنك فما استقاموا لكم فاستقيموا لكم ودعنا ما تسين دعنا هنا تسين دانا تسين تبورون بندا ولا قابل يسبي مسلميو أول أقوان ستبع لطوله أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون wọn àdọ́gba bí bá ṣe káfíìrì bíi mùsùlùmí ni ọlọ́mọdé. lẹ́yìn náà bàtẹ pọ̀npọ̀ káfíìrì náà rẹ́rìn rẹ́rìn músẹ́ níwájú rẹ̀ ibi náà máa rẹ́rìn músẹ́ níwájú yẹyẹ rẹ̀ nígbà tọ́kàn rẹ̀ ń ńlá náà nígbà ti ti sọ. إنا لنبش في وجوه أقوام وقلوبنا تلعن àwọn ará ẹni mú sẹniwájú àwọn èèyàn kan ọ ní ìgbà tí ọkàn wa ń kọ tó ń la àná wa. èdè bẹ́ẹ̀ ti ṣe máa ń sọ̀rọ̀ alẹ́ rẹpẹtẹ fún ẹnìkan tó jẹ́ káfíìrì nítorí kó ti dọ́gba yín bí iṣẹ́ ọ̀dọ́ rẹ̀ ní àmàlà yín gbà dọ́dọ̀ yín ẹ ti wá blọọdì fúlù ara yín fún káàbìrì ẹ̀mí alọ́nà àgbẹ̀ ọ̀gá mi ó ọ̀gá mi ó ọ̀gá mi ẹ ti níyàn kan ní pè káàbìrì bánzá ó ti pọ̀ láwùjọ Yorùbá ìbàjẹ́ wọ́n kà yí adìdìrín fún káàbìrì ẹni tí wọ́n jẹ òjò wọn gbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin. ولكن المنافقين لا يعلمون tọ́lọ́wọ́n bá la gbéga sí o àti ìránṣẹ́ rẹ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àti táwọn olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ fira yín wọlé àlówó túmọ̀ sí kó ti di yẹpẹrẹ àtọ́ ní Islam gbogbo nǹkan lọ́lọ́fọ̀ọ́. ولو أن تلقى أخاك بوجه طليق wọ́n fojú di dáadáa ṣíṣe kọ́lá kan máa lórí pọ́ǹpì ẹ̀rín músẹ́ pàdé ètújú ká pàdé àwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam. pẹ̀lú àgbọ̀dọ̀ jẹ́ múnáfíkì o ọ̀gbọ̀dọ̀ fún àwọn ọmọ ìyá rẹ̀ nínú Islam wọ́n mọ̀ wá rẹ́rìn tí ò dénú wọ́n máa tújú ká tí ò dénú gbọ́ wá pàdé wọn. ẹni atújú ká pàdé tẹ́tún á padà gbé rìpọ́ọ̀tù ṣètò àníyàn kan pàdé èèyàn kó tún sọ bẹ́ẹ̀ ó tún sọ bẹ́ẹ̀ ó tún sọ bẹ́ẹ̀ àbá ó ti jẹ́ bẹ́ẹ̀ ní fọ́ọ̀kù nìyẹn wọn amúnáfíkì nù ẹ̀dọ́ wá pọ̀ ń bá ń bá ajá lóòótọ́ mọ́wùlẹ̀ rẹ́rìn pàdé wọ́n sọ pé ọ̀sẹ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ nǹkan báyìí kí ẹ lè parí rẹ̀ kọ́tà. ẹ̀mọ́ yorùbá lẹ́nu ọ̀tọ̀ ní íńtẹ́fì sínú ọ̀tọ̀ ní tó ń tu jáde wọ́n fẹ̀jẹ̀ sínú wọn mọ̀ tutọ́ funfun jáde. Ah, ẹ ó ti padà wá lọ rẹ wá lọ sí máa bẹ̀rẹ̀ ẹ̀rín yẹn bí mi. àwọn òdòdó lẹ́ sọ́nà wa sọ pé ìdílé wákàtí àǹtàǹpù ní tó pera rẹ náà lọ́n jẹ nǹkan. eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká mójútó àwà káàkiri sára. pápábí ọmọ ya pẹ̀lú ẹ̀rín musa pàtàkì. àbẹ́yìn mọ nǹkan mìíràn ti máa pààyàn pọ̀ tó ju Islam lọ bí kò sí ara wa tọ àdéhùn tó tẹ̀lé lẹ́yìn ẹlòmí ọdún bọ́lá ṣe tójú ọ̀nà ojú kóná ojoojúmọ́ lójú ti ẹ kóná ọlọ́run tójú kankan máa kóná ẹ̀hẹ́n ìwọ lọ dáná sójú tí fi ń kóná òsì náà ni o lè fọ́ọ̀sì ara rẹ rẹ o lè fọ́ọ̀sì ara rẹ rẹ rìn músẹ́ tẹ́gbọ́n jù rẹ ti náà tó fi rí ìyàwó ndị ọlọ́dà náà débójú ọ̀sẹ̀ kò náà ee kó ọkọ̀ ọ̀hún náà kọ́ ọdún bíkárì ṣé ojoojúmọ́ gbárí náà nàbọ̀ rẹ́rìn tó lè ó lè kọ́ ẹ̀kan lọ́yẹ kéèyàn rẹ́rìn lọ́dún ẹgbọ́rọ̀ bẹ́ẹ̀ kan lọ́yẹ kéèyàn rẹ́rìn lọ́dún ọ̀gbádùn náà tí èsì pọ̀ ọ̀gbádùn ọ̀rẹ́rìn músẹ́ kọ́dà gan ìwádìí àwọn onímẹ́dísìn fi hàn nísìn bí ká máa rẹ́rìn nígbà tá a bá rí ti ń pani lẹ́rìn máa ń rìn ara rìn tákìtì ń bẹ́ nù wòsàn àwọn àárẹ̀ ẹni tí nǹkan ẹ̀rín bá dé sí ẹ̀rẹ́rìn rárá rárá àwọn ó súnmọ́ káàárẹ̀ burúkú ọmọ ẹ̀sìn. ẹ̀gbọ́n tó lọ náà sọ ní sọ́lẹ̀ ẹ̀bùn àpò kọ́lì ilẹ̀ wọ̀lé ẹ̀bùkú kẹ́sì ìrọ̀ wọ́n rẹ́rìn mọ́ wọn bá wọ́n rẹ́rìn mọ́ wọn bá kọ́sọ́ pé ẹ má rẹ́rìn rárá rárá àmì ẹkún yín ni kẹjọ pọ̀ jẹ̀rín lọ ògbóògbà ọkàn máa dijú má lójú rẹ̀ ó sóòkùn lójú bá ti sóòkùn àrè gbàgbà ni wọ́n máa tújú ká tó bá ké torí pé àlówó yẹn náà gbogbo àná là lówó àzàtò ní para wa kò sówó àtúfà rẹ̀ burúkú sí ra wa èèyàn ọmọ gbádùn ni èèyàn ó tún díẹ̀ náà tọ́lọ́wọ́ fẹ́ wà nílé ayé náà ẹ̀sẹ̀ mi ẹ̀sìn owó fẹ́ tó mi sẹ́yìn náà tó lórí ó kúkú tó lórí wọ́n bá máa lórí kọ́ lọ síbítù lọ́la kọ́ lọ wò bọ́ọ̀ bá sọ pé intensive care unit lọ fẹ́ lọ ọ̀fẹ́ sì ara yẹn bẹ̀ onímọ̀gbà tó sàwálì tó máa dúpẹ́ fọlọ̀ ó dúpẹ́ dúpẹ́ omi ẹkún ní ọ̀nà jáde lójú ẹ̀ orí de ẹlẹ́yìn èèyàn mọ abínú kọ́ ọmọ gbára jẹ́ ọmọ gbára ta èèyàn lówó oníkéèyàn ọmọ ọmọ rẹ́rìn pàdé àwọn èèyàn ẹnì kó ṣe sàánú yẹn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹni tí wọ́n á di tí wọ́n gbá rí lẹ̀ bẹ́ẹ̀ni ká bá rí àrùn ah, ọkùnrin ọ̀dà àgbègbè àti olówó díẹ̀ ń bọ̀ lówó ẹni gbọ́dọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ kìlọ̀ ní kìlọ̀ ọ̀sọ̀ ni ọwọ́ títí máa ń tì máa gbá rí gan tí òtò òtò lẹ́sìn ó ti ṣe ra rẹ̀ ó ti ṣe ra rẹ̀ tọ́ba kò túmọ̀ sí kí ọ̀nà ọmọ arẹ́rìn gbogbo nǹkan ọkàn máa rẹ́rìn bíi tọ́ọ̀bọ̀ ọmọ àwọn òkè wọ́n ṣe é ṣe é ṣe pé náà gẹ̀rẹ́ ni ọ́ bàbá náà sọ ẹgbẹ́ dídìrín màálù ọ̀gbọ́ ọ̀rọ̀ méjì tọ́lá ni ti kú sẹ́rìn ọrẹ́rìn títí títí gbogbo ẹnu hó sẹ eléyìí ò túmọ̀ sí pé èèyàn gbọ́n o èèyàn gbọ́n o èèyàn gbọ́n o àìgbésí ayé náà kọ̀ rọrùn tó bẹ́ẹ̀ tọmọ arẹ́rìn tí wọ́n ti rí gbogbo nǹkan ló ti ní bí a ti jẹ ṣé kìí ṣe ọlá ò túmọ̀ sí pé díẹ̀ díẹ̀ lọ́rọ̀ àmọ́ arẹ́rìn níwọ̀n tó ọ̀sẹ̀ pẹ̀lú ọ̀pákú ọ̀lẹ́yìnlá pẹ̀lú ẹ̀mùkú kẹfìrà wọ́n tọ́lọ́ sọmọ lẹ́yìn tó bá ìkà ìrẹ́rìn mú kátújú ká kéṣẹ kójú rẹ ọmọ mọrẹ dání kójú rẹ ọfà ni mára tó bá pàdé yẹn ẹni pé yorùbá gan wọn gbọ́n wọn ní ojú làtẹ kátó tẹni nígbà tó wáyà lọ lé tó kójú rẹ kọrẹ dání tó tó sọnù dúdúdú bóyá ọgbọ̀n ìfẹ́ lọ fẹ́ lò pẹ̀lú ẹ̀ ó rí i pé sọ pé jẹ́ máa lọlé ah, kọ́ máa lọlé báyìí bẹ́ẹ̀ lọ lọ́nà náà mi ní ìdí láti jókòó. Àwọn ah, òjòkó ni àmì ah, ilé jókòó a ó tó aṣọ dúdú bí gbàtẹ́rì kan tó pọ̀ a àti níta tẹ́lẹ̀ ni. Wọ́n náà bá láyà ni ẹ o. Má bínú ọ̀rẹ́ wa. Ó sọ wọ́n pé mò ń bínú lọ lòdì. Àwọn á bínú lọ sẹ́mi mọ̀ sí ọ. Èwo lọ́fẹ́ nìkan jà fọ́kùn gbogbo lé mú. Ẹ̀rí náà ara rẹ̀ ọ̀gá lẹ̀ ilé ìtumọ̀ sí kẹjá máa tuju ká ó lè gbádùn ìyàwó rẹ̀ tó bá jẹ́ pọ̀ ká máa dijú má gbárí gbogbo gbà ní. ó lè gbádùn àwọn ọmọ rẹ̀ kápọ̀ máa dijú má gbárí gbogbo gbà ní. tó bá ti sí àwọn ọmọ tùlẹ̀ wọn kàn nílùú sọ pé bàbá burúkú ti dé bàbá ti dé bàbá ti dé wọlé wọlé wọlé yẹtù pé bàbá wọn mọ sínú àmọ́ kò sí sọ ní pé bàbá burúkú. <laughs> àmọ́ bàbá bẹ́ pé ìrẹ́lì musa ní oṣù pàdé àwọn ọmọ rẹ̀ à àwọn ọmọ ti káyọ̀ òkè tó ọba sì rí kó dé. oníkálukú ọmọ sọ ẹnu lẹ̀kùn ní. àwọn ọmọ pé yẹ ẹ káàbọ̀ má fàbà. síbẹ̀ làwọn máa ń sọ fún ọ̀tọ̀ ọba dínú. yẹ fáìlì ẹ̀ everybody mọ fáìlì rẹ̀. ìyàwó rẹ̀ náà ń kọ́ fẹ́ káàbọ̀ ní oṣù àbí ọmọ àdánwò tún dé yóò ti dúmọ́ gbárí níbí kíní. ọ̀rọ̀ pé yé wa kálukọ́ sọ bí ti jẹ́ sẹ́lẹ̀ rẹ̀. tán lè jẹba ká tuju ká. ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà tọ́mi ẹ bá fẹ́ gba nǹkan yé máa ma ń tọ́ yẹ tó bá ti tẹ lọ́wọ́ tán kì í ma ń tọ́ yẹ. ẹni wá tẹ lọ sí kan yóò tuju ká yóò ní tuju ká yóò ti dúpà ìyàwó la ti sàn ẹjọ́ lọ bá yóò ti dúpà bí òní ti dúpà pé òṣónú yóò bá lọ lábọmọ fún. Ah. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní àmọ̀ pé lọ́kọ̀ọ́fẹ́ wá gbàwé ẹ̀rí dídúmọ́ gbárí yánà wọn akókó ọ̀rẹ́ alágbádá ọmọ alágbádá lọba dídúmọgbárí gbogbo kámẹ́rà wa fókọsì lójú rẹ̀ wọn á gbé hàn nù tẹlifíṣàn pé a ah, ẹjẹ tí o ṣe ọjọ́ ìdùnnú lò ní àbọ̀jọ́ ìbànújẹ́ ètò ẹ bá rí ẹkùn bọ́bá òun yẹn fún bọ́bá òun yẹn mọ̀ fún ọ̀dà nípọ̀. ẹ̀rí pé tọ́mọ bá ń wá nǹkan tó bá gbà kí wọ́n máa máa ń yẹ ti bá wọn lọ́wọ́ tán ara ọ. ẹlòmíì gan ó torí wọn ti bọ ọjẹ lọ́dọ̀ rẹ̀ gẹẹsì ti àwọn èèyàn ò níwádìí rẹ̀ kò ní ìpè nǹkan ọdà yín pọ ó sì máa ọpọlọ tí wọn ní ọpọlọ ọlọpọlọ làwọn fi ń ojú olójú náà fi ń ríran ọjà ń bínú ó wá ti wá sọ̀rọ̀ rẹ̀ láì dáa fún un lónà bá máa bínú ó wá lọ́nà onímọ̀ onímọ̀ tó bá ti tutù mọ́ parí. ọlọ́run wá sí ọwọ́ akọ̀sẹ̀ ẹni tó yẹ ẹtí gbà ń kọ̀sẹ̀ ká tó pé ẹni tó dì mọ́ ojú ọwọ́ akọ̀sẹ̀ wọn á mọ̀ pé ah, ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ha ṣé ẹ tètè ha ní wọn gbà ní ìtètè ẹ ṣeun gbà ẹ ṣeun ẹ dákọ̀ ẹ̀dùn sí ẹ̀yin lágbájá èmi náà ni ha. yóò dáa fún yín wọ́n bá yín jẹ kọjá sísọ ẹ̀yin ni mo di títí ń gbà mórí <laughs> ẹ̀yin ni mo di yọ à ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ ọlọ́run mẹ́jẹ títí mo gbárí mo rí jẹ́ ẹ̀rẹ́ rìn bọ̀ gbárí. <laughs> so pẹ̀lú wà ó lè di ẹni pé yóò ṣe láti dáàbò bọ̀ ọ̀gá lọ́wọ́ gbogbo ewu. torí ẹ ẹja tuju kájà mọ ẹni tí wọn ti bá ti rí ọkọ dà sí ìdìjẹ ọ lórí bó ṣe wá mọ eléyìí kí ọ eléyìí kí ọ àyọkàlẹ ah, fẹ ta ọ fẹsẹ kí a ah, fẹrin tó wọn dà sí ìdìjẹ ni ọlọmọdé ọlọmọdé ẹ gbogbo yẹn ti yọ ọmọ lọ́ba ẹ̀ńtọ́pẹ̀ mi kan lọ́yẹ̀ ń dàlù má dà sí ìdìlú ẹni fọ́ọ̀tì àtẹ̀ńtọ́pẹ̀ àtẹ̀ńtọ́pẹ̀ ọ̀sùn jama ìwà dáa púpọ̀ ìwà dáa púpọ̀ èèyàn àbí kíyàwó rẹ ó ti lọ bọ̀ ọjẹ́ lé wọn báwo lórí ikú rẹ kòbòrò bàbá rẹ bá wá látòkèrè ń bẹ ẹ máa wọlé ẹ máa rọra mọ́rùhábà áhẹlẹ ọ̀sẹ̀

ojú ọjọ́jú mẹ́wàá lẹ́ máa ti pé dégbélé mọ́ bàbá ẹ máa jẹun sùn kò nídìí ká ẹ máa tinú ilé yín lẹ́wọ́ bàbá bá sì ń jẹun lọ bàbá bá ẹ bá tún lọ mú ọsàn jẹ fún kéésì sínú pálí ẹ bá lọ fún ọsàn wà fún bàbá bàbá bá tún mú tèrè tèrè tèrè pé dákò dúró ẹ ìyàwó rẹ kọ ọ náà wà lè ṣé ta ló wá ṣe ń jẹ ìdáná tó gbogbo ẹ mọ mo ṣètò bó ti ṣe wáyé èmi mo ṣètò bẹ́ẹ̀ sí ọmọ mi tó sùn lóṣù. La ilaha illallah tábàkà tálọ́pà yìí ọmọ bàbá tẹ ọkọ̀ gbà yìí. Ó sì ti bọ̀ ẹ́ ní ẹ̀yẹ wá ní wá kó bomi lọ yìí. Bàbá òsì sọ pé ń bọ̀ tẹ́lẹ̀ rẹ̀. Ọ̀nà tó bá sọ pé ń bọ̀ nǹkan yóò jẹ ju yẹn lọ. Subhanallah. Sọ túmọ̀ sí pé pẹ̀lú ìwà dáadáa, tàṣeyẹn náà mọ̀ ọ́ lọ́tà àyàfi tí ọba súnmọ́ ilé ìjọba àdéhùn tó tẹ̀lé lóyè. anábì sallallahu alaihi wasallam àbúrò àbúrò ìrànlọ́gbọ̀ lè wa. wọ́n anábì sallallahu alaihi wasallam sọ pé kullu sulama minan nasi alayhi sadaqa. gbogbo oríkèé kọ̀ọ̀kan lára ọmọ èèyàn ọ̀ràn yẹn ló jẹ́ kókó ti sàrà ẹ̀rí pé bí ó ti ṣe wá léde lárúbáwá wájú àti sọpọ́nrán yẹn náà nílé ìjẹ̀wá hàn dáadáa. gbogbo oríkèé kọ̀ọ̀kan lára wa ọ̀ràn yẹn ni kò ṣe sàárà kó láti máa ṣe anábìyẹn kó lọ yẹ omi tọ́tìlẹ̀ òfin hìṣẹ́m. gbogbo ọjọ́ tilẹ̀ bá tilẹ̀ má tí àjùlù bẹ́yìn náà lẹ́yìn ní sọ́dọ̀kọ tó ti parí ìjà láàrin ẹ̀ méjì lẹ́ni tó ṣe náà bá sàárà nìkan àwọn adájọ́ lọ́ba wíwì o àtàwọn alátùnṣe gbogbo àtàwọn olùbáwọn dáàbì adájọ́ tí ń lajà tí ń parí ìjà láàrin ẹ̀ méjì wọ́n gbọ́dọ̀ ti dọ́gba torí rẹ̀ jíjẹ́ adájọ́ nǹkan àìbáyàdà tó mi nàlẹ́ àìbáyàdà ìjọsìn nítorí pé tẹ́ ń bá ń fi alukurani àti sunna tẹ́ ń fi ń dájọ́ ẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ọ̀ nítorí wàá kù ní kẹ́sì dọ́gba ìbẹ́yìn ti mà bá nàbí sallallahu alaihi wasallam ó fi hàn wá bí àwọn adájọ́ ti ṣe pín sọ́nà mẹ́ta lábẹ́ òfin ṣẹ̀ríà nínú àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ òun ni qadiyani fi an-nar wa qadin fi al-janna mẹ́ta ládájọ́ mẹ́ta lóríṣi adájọ́ oríṣi méjì nù àìná wọn wọ̀ oríṣi kẹta ni wọ́n wà lùjẹ́nu àwọn àwọn oní ọ̀wọ́ náà alákòókò ládájọ́ tó ṣe pé àròfẹ́ lọ́kọ̀ wọlé mi yá pọ̀ ń bẹ́ ọmọ òdodo lódodo ṣùgbọ́n kò fi dájọ́ àbòsí ló fi dájọ́ iná ni o ẹlẹ́kejì lẹ́yìn àròfẹ́ lọ́kọ̀ tàhákà ọmọ òdodo tẹ́lẹ̀ náà ọkọ̀ ìdájọ́ ń tiẹ̀ ni tòró ńlá dájọ́ kò sẹ́ni tí ó mú fọwọ́ fi náà iná ni ọwọ́. ẹlẹ́kẹta tí ó wà lùjẹ́nà ọ̀nà ni qadin arafa al-haqqa wa hakama bihi tọ́mọ òdodo tó fi fòdodo tọ́mọ fi ṣe tó fi ṣèdájọ́ ó ní ọwọ́ lùjẹ́nà ṣèjì adájọ́ kìí ṣiṣẹ́ tó rọrùn àṣọ adájọ́ ti fi òfin lé ayé tọmọ èèyàn ṣe dájọ́ ilé ìtẹ́lẹ̀ náà ewu ńlá ni ọ̀nà àti sórí ibú rọrùn kìkì ni nítorí pọ́lọ́ wọn bọ̀ gbà kẹ́ ẹ fi òfin mí ìṣèdájọ́ yàtọ̀ sítọ̀ ó ní afahukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun nídàájọ́ ayé ojú dúdú lẹ̀ǹtẹ̀ ni ta ló ti dájọ́ lọ́wọ́n ba lọ nídàájọ́ fáwọn ẹni tó lámọ̀dájú. ilé ìbáyé wa ajẹ́ pé kò sí ní táàbì hukman jahiliya sí gbogbo òfin tí ọba ti jẹ́ tọ́lọ́ hukman jahiliya ni torí pọ́lọ́ ń pín méjì náà kò pé mẹ́ta tí ọba ti jẹ́ kìtàbù sunna wọ́n fi ń ṣèdájọ́ hukman kí ni wọ́n ń pè hukman jahiliya ẹsì rí pé náà ni wọ́n ń lò gbogbo àwọn ilé ẹjọ́ wa gbogbo tí ó bá ti jẹ́ ilé ìdájọ́ ṣẹ̀ríyà ajẹ́ pé gbogbo tí wọ́n máa lò ń bẹ̀ kọ́ hukumul jahiliya kó lọ́n sànù wa. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin alátúnṣe láàrin ẹ̀ méjì ti máa ń jà ẹsẹ̀ dọ́gba o ẹ gbọ́dọ̀ dájọ́ ọ̀fẹ́ nù o ẹnìkan náà méjèèjì máa bùn yín lẹ́bùn ẹ wá gbójú fáìlì ẹnìkan náà méjèèjì tẹ́ bá tan yín ẹgbójò fáìlì ẹnìkan nínú àwọn méjèèjì ẹ bá ta láre ó dájú pé yóò rí yín yóò wá rí yín ẹ̀sìsì bẹ́ẹ̀ láì bìlà fún nǹkan lọ́wọ́ lórí òdodo ẹni tó bá ti rí alábòsí ni o yóò sì gbọ́ lọ pàdé tó bá dé lọ́la gbẹ̀ndà òkè yà onídìí kan wá rí ọ kó tó di kó ọ dájọ́ nítorí pé sẹ́tò ń ṣe yẹn iṣẹ́ ẹlẹ́gẹ́ ni wọ́n wá rí ọ láìpọ́n ní nǹkan kan gan kọ̀tọ́ á ń bọ̀ síbọ̀ sí kí wọ́n wá rí ọ wọ́n tún ọmọlúwàbí wọn ṣe kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àjẹwọ́ náà sórí ibú nìyẹn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀ tẹ́lẹ̀ báyìí wa tẹ́ bá ti dọ́gba láàrin ẹni méjì tí ń jà sàrà ní fún yín o wọ́n ti rojọ́ kalẹ̀ ẹ̀yìn ti gbọ́n ṣẹ̀tì fẹ́ bá wọn dájú. àá pẹ̀lú gbọ́lọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ti hàn sí lágbájá ló láre lágbájá ló lẹ̀bi bí báyìí ẹni tó jàre bí báyìí jẹ̀bi bí báyìí ẹni tí ó jẹ̀bi bí jàre ń bẹ̀. kọ́dà kò sí pé ní ntọ́hàn sí wa lábẹ́ àfihàn ti ṣe rojọ́ nítorí pé àwọn ò lè mọ òdodo ìtọ́sẹ̀lẹ̀ lókodoro ìjọba bá sọ fún wa nìkan la lè mọ̀ olùdájọ́ máa ń dájọ́ lórí ìjọba bá sọ fún mi ọlọ́run ọba ló máa ń tọpamọ́ ìlànà sọ pé ìdájọ́ adájọ́ kò lè sọ ntọ́jọ́ haramu ti halal kò lè sọ halal ti haram títí bí a ti ṣe rojọ́ wọ́n sọ pé wọ́n lọ ní torchlight ẹnìkan sì sọ pé òun lọ ní. láti ní kọ́ mẹ́rin wá wọ́n sọ sọ pé wọ́n lọ ní. ọ̀rẹ́ rí mú wá jẹ́ èèyàn kan lọ ẹlẹ́rìí méjì là ń sin bùkátà. abẹ́lẹ́rìí méjèèjì tó mú wá ọmọ rẹ ni wọ́n kí lọ́mọ ọba tó sọ. a gba ẹ̀rí wọn wọlé ẹni tí ọwọ́ bá ti tọ́tìláìtì ọwọ́ tiẹ̀ lọ́wà lábẹ́ ní tíṣẹ̀rí àti máa fi fún nǹkan lọ́lá ọ̀nà ẹnìkan jẹ́ pé ọwọ́ ẹnìkan náà méjèèjì lọ́wà nígbà tí ẹni tó fẹ́ gbà kú lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ lẹ́rìí tó múnádóko mú wa ó ní àpàdà sílẹ̀ fún. àwọn àbílẹ̀ òun sì máa ń nu ara rẹ̀ fún nǹkan lòun. ẹjọ́ tá a dá òun kò lè sọ́ di halal fún un láyé àbí lọ́sì àmì ṣùgbọ́n ní tọ́wọ́ ti wà láyé láti dàbí. torí pé ẹni tí ọwọ́ rẹ̀ bá wà lórí nǹkan òun agbọ́n rẹ̀ lágbára bí ẹni tọ́wọ́ rẹ̀ sí lórí rẹ̀ lọ. àmọ́ ẹnu ló máa ń parọ́ ọkùnrin parọ́ ọkùnrin ló máa ti arọ pé àwọn ah, kọ́ ló ní kinní wọ́n kàn fún ọ ni o tó bá lè so tọ́pọ̀ fi nǹkan ní nǹkan lẹ̀ kọ́ bá ti pé jù wọ́n máa sọ pé mi rẹ̀ pé ní sílẹ̀ títí tọ́lá yẹn sọ ti dájọ́ pé mi ní máa mú lọ máa mú lọ níjọba tẹ̀lé ọ̀fẹ́. ntí ó tẹ̀lé ọ̀sẹ̀lẹ̀ agbára yìí ò ní ká ní ọ̀ká ó fẹ́ máa takò mí gbogbo bàbá yìí. anọ́sọ̀lọ̀ wọ́n á mà ẹ̀rí tí máa bá yẹn wí nù wọ́n á wá ẹ̀mí tí máa pe ni pé ká dára ẹ́ ànáfíkì ni wọ́n pè àmàrà yọ wá torí ìlàwọ́ àmọ̀mọ́ lọ́wọ́. Bàbá àmọ̀mọ́ tí wọ́n wá ní wàhálà ń sẹ́pẹ́ ní gbogbo náà láti ṣe àṣepé. Àṣepamọ́ ni kò yí ọ, àṣepamọ́ wàá gbà. Ṣáàtì kú pinrin wàá gbà. Tẹ̀lé ìjẹba. Tẹ̀lé ìlàjà ti dọ́gba ọ, ẹ máa ń dájọ́ ìdásẹ́ ẹ̀dá parí tẹ̀lé lè ṣe dọ́gba láàrin èèyàn méjì sí ìdá mọ́dàṣe mọ́dàṣe wàá tún fọ́ lójú pọ̀ sí ni o nítorí pé tọ́ba àwọn ti ṣiṣẹ́ tó dá lórí àlàyé tó kọ́ wọ́n dá sí pé ẹni tó ṣàbò títí kò ní fojú rẹ̀ wọ́ ọmọ o. tó ní yorùbá làwọn àwọn máa ń pẹ́jọ́ ìsì máa ń hàn sí wọn lábẹ́ ẹjọ́ tó ń ròyìn àgbàdà yìí tàmẹ̀dò lọ́jẹ̀ ṣùgbọ́n yóò bí ìfẹ́ tẹ́ lọ́wọ́ ẹnìbọ̀dì òní fẹ́ tẹ́ lọ́dọ̀ kíní kejì ẹni tó rọjọ́ kalẹ̀ sọ̀tún sòsì má ba bìkan jẹ́ gẹ́gẹ́ bí àga pé mùnáfìkì ni ọ́ mùnáfìkì ni máa sọ̀tún sòsì tí òní ba bìkan jẹ́ mùnáfìkì ni onídìí kúkúrú nu sẹ̀ríà. tọ́ wà sí ọwọ́ àlọ́tàrú ẹjọ́ kẹjọ ọ̀fẹ́ tẹ́ lọ́dọ̀ eléyìí ọ̀fẹ́ bàjẹ́ lọ́dọ̀ eléyìí ọwọ́ àtìlẹ́bọ̀ wò ọ̀ ń pa ẹ̀fín ọ̀padà iná tó èyí tó èyí tó sọ̀rọ̀ àwọn tó sábà lọ́wọ́ pa ọ̀padà títa bá ti pè sí bẹ́ẹ̀ náà kú ni àbí tá a bá padà sálẹ̀ títà èyí tí yorùbá ọmọ pàǹtẹ̀ kò ní parí ìjà iná ni tí ọ̀pọ̀ àti àwọn kan bá ń jà tẹ́ bá ń sin yorùbá lẹ́wọ̀ yọ yà ilẹ̀ yójúmọ́ máa jà torí pé ẹni tí wọ́n ń dá lẹ́bi àbí tí wọn ò dá lẹ́bi lórí pọ́jẹ́ wọn ò dá lẹ́bi. ṣé àbí ọtún tẹ̀síwájú pẹ̀lú àbájá mi ṣé tó kọ́ lọ fún bàbá mi èmi wọn ò ní dá mi lẹ́bi láyé. àwọn bàbá tí ó dáa fún àbí dáhà ni bàbá tí ó àwọn bàbá tí ò ní dáa fún yẹn because bàbá tó rò sọ sí ọ̀sán tẹ̀wọ́n kó tẹ́lẹ̀ bá wọ̀ wọ́n ni ó dà òní pàṣẹ ìjà yóò fi bẹ̀rẹ̀. ìdí mi tọ́pọ̀ àti ìyàwó mi ti máa ń jà gbogbo gbà. tọ́lá àwọn bàbá yín ti ń bá yín dá sí i sọ̀tún sósì má bàa bì ká jẹ́ ẹ ògbóró ògbóró ẹbí náà ẹ máa lọ àti parí àti parí ẹ kí lẹ sọ gbẹdẹ ti parí ẹ kí lẹ sọ gbẹdẹ ti parí ẹ nígbà tẹnìkan lọ fẹ́ nìkan tó ní ìyàwó òṣèlú náà kẹ́ máa wọ Yorùbá lẹ́bù ìyàwó òṣèlú. ọ̀hà ni ọ̀là alára bọ́ọ̀lù ti súnmọ́ ya rẹ̀ pẹ̀lú. ẹgbẹ́ ti máa pẹ́ kí wọ́n ní paná. ìwé ẹ̀ka yàwó ní tó ló ti dì náà ọkà mẹ́rin àbí ẹ̀. o tó bá kẹ́kẹ́ kó bínú ọkọ àmàlẹ́ àbọ̀ lọ́jọ́ ẹ̀ ọ̀hánì wọn náà rárá ẹ̀ ká gbà kó ṣe ìdìnnà nù àbí bẹ́ẹ̀ ni nígbà ló ti súnmọ́ kẹ́ ìwọ ọ̀ka yìí. ọwọ́ àlọ́ ọwọ́ àbí ti sàánú ara rẹ̀ ó tó bẹ̀rẹ̀ wọ́n. ẹ máa fẹ́ lọ o wọ́n ẹ̀ fẹ́ ká sáàpù má fi má ṣe ìdìnnà lọ. torí àlejò ìjà tẹ̀ bá ti ní ẹ má dàgbà torí ẹ sì rí pé ìbàjẹ́ àti gbogbo lára ọ̀pọ̀lọpọ̀ tó bá ní ọ̀dọ̀ ẹja kó lọ sí mọ́tì ẹ̀ tí bá wa parí rẹ̀ tí káàkó mọ̀ wá rẹ̀. ẹ ẹ nítorí kó ti mọ̀ pé àbòsí làwọn làwọn wà ń tà wá àwọn ọ̀jẹ́ ìdí bá sùn lòdò nítorí kó kùrọ̀ fún ìfẹ́ràn òdòdó fún ìfẹ́ràn òdòdó torí ẹ̀jẹ̀ máa tẹ́ bá ti fẹ́ parí ìjà láàrin àwọn ẹ̀ ṣe dọ́gba wá sí báyìí ṣe dọ́gba o ẹnìkan náà méjèèjì ó rí lèsì ẹnìkan náà méjèèjì ó rí lèsì tẹ́ ká ṣe kọ́nà yọnu sí wa ló pé wa ni àbí kéèyàn yọnu sí wa kọ́nà yọnu sí wa ni eléyìí pàtàkì ẹ̀ka máa jà nínú ẹni méjì sì máa ń jà tó bá rí sí ẹ̀sìn gbogbo ayọ̀ wàláì kò ní mọ̀gbà tí ó sọ̀rọ̀ ẹ̀dá pé mọ̀gbà pé mo ta ìdá. torí kò sí tí àwọn méjì ti lè jẹ́sẹ̀ sẹ́ni kò jàre hundred percent. nínú bẹ́ẹ̀ ṣe ń dájọ́ yẹn ẹni tó sẹ̀ títí àgbàgàdà ẹ̀ka àgbàgàdà ẹ̀ka ló ti dẹ̀ Ẹni tí ń wo kó jà jà fún bàtà gbọ́wọ́ mi rẹ̀ ń dùn ìyá ẹ̀ ọjọ́ tó máa gbójú ẹ̀ tó tún àjọjọ. Bàtà bá tún bọ́ sórí tiẹ̀ náà. Àwọn kan tó náà ti ti ọ̀dà. Ẹni tí lè tó tẹ̀ jù yọ mọ̀ pé yọ da fún yín. Mo ti bẹ́ẹ̀ ní sọ tiẹ̀ náà fún mi. Kọ́lá tí ó rò kọjá tẹ̀tẹ̀. Tó ti sọ pé àti àdìsẹ́ bá fà á fún un. La ilaha ẹ̀rí pé ara rẹ̀ ó balẹ̀. ó dàbí ìyàwó tó wá fẹjọ́ ọkọ sùn òun tí ń wò pálá ìṣe ayé àtàkì yá mọ̀ yìí. lójoojú màtó sì rojọ́ sọ́kọ náà jókòó gbogbo ẹ̀yẹ́ padà rí pé lódodo lọ́pọ̀ yìí èèyàn burúkú ni kálukú sì bá wí dàbí kó ti bínú lọ tó kíni kí ẹ̀ ń ọ̀sọ̀ tí ó dùn tọ ìyàwó náà inú rẹ̀ dùn inú rẹ̀ dùn ó sá rẹ́rìn músẹ́ ó rẹ́rìn músẹ́ gbogbo orí ẹ orí kò ti gbà fọlọ́ máa kò burú ìwọ ìyàwó náà gbèsè tẹgbẹ́ dà o orúkọ ìfẹ́ kọ́kọ́ yẹn ọ̀dà náà lẹ́bi fẹjọ́ rẹ̀ sùn báyìí àmì ìyàkú lẹ́yìn. <laughs> ìyàkú ni aláṣejù ni aláṣejù yá àti tẹ. Ah, láti bí ọ̀sẹ̀ mélòó wọn ti pọkọ rẹ sí ọ̀dà ọlọ́sẹ̀ náà ti pọ̀ yọ ọlọ́sẹ̀ tó fi jẹ́pọ̀ sí ọ̀sẹ̀ ni wọ́n wà tó ti pọkọ rẹ ọ̀dà torí bá ṣèjù rẹ pọ̀ àṣejù ni wọ́n ń pèlè bẹ́ẹ̀ mọ̀ kókò lè kà pẹ́sẹ̀ àṣejù ni wọ́n ń pèlè yẹn ó ti ń wá sí ìjòkó yìí ó rí pé ẹni tí ọba tó sọ́wọ́ ọ̀pá wí tipátipá ní ètò kalẹ̀. Òkè àwọn àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọ̀sẹ̀ àwọn ìsàlẹ̀ aláṣejì lọ aláṣejì. Nígbà tó rí bẹ́nìkan tẹ lójú rẹ̀ ó yẹ kó padà lè ní gbẹ́dá ọ̀pọ̀ ọkọ mi. Mọ̀wùlẹ̀ lọ sọ̀rùn, yá parí ìjà wa, ẹ̀ ní sọ̀rọ̀ tó ti wá máa mú wọn máa wá lémalémaléma aláṣejù ní àbí ìṣe aláṣejù ó ní mo gbà aláṣejù ní mí yà ẹ̀ inú ọkọ̀ wa ti gbogbo ọ̀rẹ́ tó kọ́ ti jẹun ara rẹ̀ wá ti ká. ìwà tuntun ọba délé sọmọ ṣe dáadáa sí àwọn rẹ̀ àbọ̀ ní pẹ̀lú àwọn aláṣọ ni lọ. <laughs> torí ẹ̀kọ́ lè ṣe é kí ẹ̀mí di ọjà kó wá sí kó wọ́n jẹ̀bi hundred percent eléyìí jẹ̀bi hundred percent kó lè tètè bẹ́ẹ̀ yóò níbi tí wọn náà ti jẹ̀bi tiẹ̀. lẹ́yìn bá wá láyà tẹ́ bá lè mú jáde tọ́lọ̀ ń bá fún ilé ìyá ti lè mú jáde ẹ̀rí tó wọn ò tún ní jàm fún láyà. dàbí màá bá délé ìtọ́kọ́ ọmọ sọ fún kékeré ọ̀rọ̀ pé ọ̀rọ̀ jàre hundred percent. ọ̀sánjọ́ ọ̀sánjọ́ ọ̀sánjọ́ ọ̀sánjọ́ ọ̀sánjọ́ ọ̀sánjọ́ kò ní máa mọ̀ kiri lọ́fẹ́ tó sùn lọ́jọ́ mi nítorí àwọn kàpọ̀ ẹsẹ̀ wọ́n tún lè pé ẹsẹ̀ bẹ́ẹ̀. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹ ti dọ́gba jẹ̀mọ́ ẹ á ti dọ́gba èèyàn ẹni tẹ́ ẹ sùn dodo fún kẹ́ wá tó ń jà kí ló burú mbẹ́ tẹ̀mẹ́ ẹ̀dá náà wọ́n ti pẹ́ ń parọ́ lẹ ẹ kúkú tó dodo ẹ sùn dodo káyé ni ó lè tòrò ilé pàtàkì jẹ̀mọ́ àwọn ọmọ ìṣẹ̀mọ̀ láti kí lẹ́wọ̀ ìjọba ti ṣe jẹ́ ẹ máa pè tẹ̀ ní paná.

lọ́sẹ̀ bí omi ọlọ́gbìn fẹ́ bọ̀ kadà pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́pìn wọ́n máa ràn lọ́ràn lọ́pẹ́ kí ni ọ̀daràn ni ọ́. a sì dúpẹ́ fọlọ́ fún àwọn mùsùlùmí tí ń sọ̀kadà ńlẹ̀ ìwọ̀n ìgbógun olóbìn sá. àwọn àwọn ọlọ́kadà ọ̀wá rẹ̀ ẹ̀yìn tí a lè wọ́n ti bá ìwọ̀n ìgbógun olóbìn sá ẹlòmíì tó bá gbógi olóbi tán tó rí pé ẹnìkan rí o yọ̀rọ̀ kájú sọ lóní ẹ̀ ó lè kájú sọ fọlọ̀ ó ń ṣe rẹ̀ ó ń tara ẹ̀jẹ̀ lórí èlò gánà rí lọ́sọ̀ àwọn sàmá ní abájọ́ dúró lórí èlò èlò gánà ọ̀pá sí ọ̀rẹ́ láì gbogbo ara adékù ìlà pàtúkú àbọ̀ ọlọ́kadà gbogbo bí ọlọ́sìn ọ̀nà àlẹ́ sàmá ní la hawla wa la quwwata illa billah. ẹ jẹ́ àtàlù ọlọ́run tó máa ń bẹ̀. jàmbá àwọn ẹrù méje sí ìyàwó rẹ̀ ló gbé torí ìyàwó rẹ̀ ọ̀jẹ́ sí rí lẹ̀. yé sí ìyàwó rẹ̀ ló gbé ìyàwó rẹ̀ ọ̀jẹ́ wọ pọ́ǹpù ìtẹ́ǹta. Ìyàwó rẹ̀ ti ti pé wọ́n ti ti pé wọ́n ti ti pé wọ́n máa jẹun. Ẹgbọ́n wọ́n ti ti ti pẹ́lẹ́pẹ́lẹ́ kan. Yorùbá association of Muslim workers Muslim worker ní tó ń gbéyàwó yàwó orúkọ ẹ̀rí kan yóò kó lọ́rùn yóò kó lọ́rùn kọ́ association of workers yóò Muslim kó gbẹjọ́ rọlá táwọn wọn lè máa mú mi ẹ̀nà ojú mi báyìí mo fi rí mo ti dá mọ̀ kó lè máa mú mi níbi kan mẹ́ọ̀. Ibo mi olóògbé ni. لا حول ولا قوة إلا بالله أيوة أفضل واحد يوم الثالث حسبنا الله ونعم الوكيل أعلم ما من مصطفى نكاو نيجي نقول دعوة السيران يسولو ولا أولي رؤوسه أولي رؤوسه torí ẹ ẹ rí i pé lásán kọ́ ló ń kórìíra ìyàwó rẹ̀ bàbá ọlọ́kadà torí pé nísìnyí oríṣiríṣi ló ń gbé ojoojúmọ́ abẹ́rẹ́ jẹ́ tiẹ̀ àwọn ẹni tó gbé òṣèpé ó tún gbóbi méjì gan dọ́búlò abúbalò dọ́búblò yọ máa tẹ́sẹ̀ kí wọ́n jẹ́ àwọn ẹ̀rí ti lọ títì àti èsè pé èèyàn sọ lọ irí malẹ̀ ọ̀kadì òkè gbogbo ẹ̀ láyé ẹ̀mọ́ ẹ̀dójì pẹ̀lú ọba bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ní àdúgbò àti ẹ̀nì mo rí ọ dáadáa mo dọ̀ kọ́ra àwọn tó mú kọ ẹ tí láàfin ọmọ máa dá kọ fi máa fún inú kọ bí mẹ́ta ni <laughs> wọ́n dá bẹ́ẹ̀ òkúkú dá bẹ́ẹ̀ ìyá bẹ̀rù ọlọ́ ìyá bẹ̀rù ọlọ́ torí pé owó tẹ̀ rí o asùlán kò yọyìn nǹkan tó bá yọyìn àyè náà ní sọ̀kadà rẹ̀ òtún wà ń pàṣẹ ọ̀la ìtẹ̀lá yẹn gbọ́dọ̀ bẹ̀rù ọ lọ nítorí gbogbo nǹkan à ń ṣe à ń ṣe pamọ́ ni o gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbẹ́sìn yìí ìwọ náà lè ní pẹ́sẹ́nu rẹ tí wọ́n ń sọ̀rọ̀ bí kan ẹ́ àwọn ọ̀làgbọ̀yé àwọn ọ̀gbẹ́sìn yìí ìwọ́n tó àwọn alágbọ̀yé bàbá alágbọ̀yé bàbá alágbó yìí ti ń gbóbi olómi títẹ́títẹ́ ẹ̀rẹ́ yìí sọ́nà ọ̀rọ̀ odò lẹ́nu òye olè ẹ̀yà ẹ̀rọ ẹ̀kọ́ káàdì rẹ sínú àpò kọ́ ọmọ sọ̀rọ̀ àgbọ̀yé kí ló ń rọ́bì wọn bẹ́ẹ̀ lójú jẹ́ táwọn bá ti yá owó ìgbà rẹ ní ọlọ irun kan ó sì gbóbi olómi ẹ ti máa wọ ọ gbogbo agbẹ́gbọ́bí olóbìn kò ní dùn mọ́ ọba àgbéyàwó fún wọn. ìwà àlàmọ́ ń dábàá fojú obìnrin rí tán bá gbé wọn. ẹnìkan àti obìnrin fẹ́ gbọ̀n kadà. ọkùnrin àtọ́fẹ́ wo lọ́wọ́ jókòó lẹ́yìn bàbá ọlọ́kadà obìnrin wa jókòó lẹ́yìn tó. sínú bàbá ọlọ́kadà ó dùn. èmi ọ̀ mọ́ ọ ẹ dáhùn inú rẹ̀ ò ní dùn yóò ti kọ́kọ́ pàdé òun náà. kí ló dé tó tó ah, ó bí ó lẹ́yìn ó jẹ́ kó ló ti kó lẹ́yìn tó ìṣe ó ló má ti ara ẹ̀ ká gbà á. Ah, bàbá aláàánú bàbá aláàánú ṣé o kàn fẹ́ kọ́kọ́ sáré kó wà sí ọkùnrin tó wà lẹ́yìn káwọn ọ̀dọ́ máa fún un. <laughs> Subhanallah wọ́n láwọn ní pé bẹ́ẹ̀ máa ń ṣá ọ̀nà ọ̀dà àtúnrí lẹ́yìn tó ní àtúnrí afọ́jú títí àmọ́ àwọn ojú bá tó lọ́mọ̀ ìṣá ọ̀nà kálukú tó bá yí wà padà lálẹ́ náà fi ara rẹ̀ ló yí padà fún un bóòlù ti yí padà òní ti kọ́ lọ dálẹ̀ lé oṣù àdìgbà máa kú mi mọ́ wọn máa tó ní kó gbẹ́ kú dípò ọmọ orí ẹ̀ wá gbà wọ́n gbà wà pẹ̀lú nǹkan ọjà ọ̀sà. ilé ìjábọ̀ ti ṣe jẹ́ mbẹ́ndarí. táwọn mọ̀mí ni pé èyí ti fi olómi fẹ́ gun ọ̀kadà ọmọ ara lọ́wọ́. ẹ̀mí àyẹ̀wò ẹ̀yẹ fẹ́ wọ mọ́tò ara lọ́wọ́. ẹ̀yẹ fẹ́ gun ọ̀kadà ara lọ́wọ́. ẹ mọ̀ pé àtàgbàdúrà wa lọ. bàbá sì lọ́jọ́ lórí là ń lẹ̀. láti jẹ́ sẹ́yìn ṣe kọ́kọ́ àwọn tó ju yìí lọ́wọ́ nílé síbẹ̀ àwọn tó tún àwọn eléyìí lọ yóò tó sòrò fún àwọn ju àwọn eléyìí lọ. ẹ̀yìn tó gbà sọ gbogbo wa náà lálẹ́ tó pàápàápàápàá tó bá ti rí àmì ó di pọ̀npọ̀n ni. wà á mú mú náà pọ̀ náà lójú kan náà pàápàá. ìjọba wa ń gbàgbára kékeré yìí tẹ́lọ̀mí bá fún un ó lè jẹ́ pé síìtì ni ọ̀dà dùn. tẹ́lọ̀mí bá sáré fún bó ṣe máa ìwà lọ́ọ̀lù

tí ẹ ràn án lọ́nà tó fi dókè. nínú àwọn ọ̀sẹ̀ rẹ̀ àwọn ọ̀dọ́ wa ó yẹ kẹsàn-án lápá lára wọn torí pé ẹ lè ti mú àwọn àgbàlagbà gan lẹ́rù gbogbo ẹni tẹ́ bá ti ṣe dáadáa sí yí èèyàn ni òun tó bá jẹ́ ní àpọ́nlé àmọ́ tó bá jẹ́ ní àbùkù gbàlásọ tó fi mọ́kè nígbà tí ẹgbẹ́ yẹn lédi kọ́ ọ̀tún àti ẹbí gbé lókè tí wọ́n á sọ pé yóò dáa fún yín ah, ọlọ́wọ́ ti tẹ́mi náà lè rí àyè dáadáa kí n ṣe sẹ́yìn náà kí n tó kú ṣẹ́fẹ́ ní àpọ́nlé mi ẹni àbùkù yóò sọ pé ẹ bọ́ bàtà lẹ́sẹ̀ mi ẹ wọ́ bọ́tọ̀ tù wọ́ bọ́tọ̀ lọ́gàgàgà máa fi ẹtì ẹtì yẹn dókè eléyìí lówó lárúbá tó sọ pé ìdá ẹ̀ ń tẹ́ kẹrẹ́mtẹ́lkẹ́rì máa máa lẹ́kítọ́fù. وإن أنت أكرمت اللئيمة مردا wọ́n ní tẹ́ bá fún yàn fọ́lé lé lọ́dẹ̀ ròyìn tẹ́ bá fọ́lé àbùkù lé ìgbà náà ló gbé mọ́tò ẹ̀yin náà ti ẹ̀kẹ́ dà mọ́ nínú ìgbésí ayé yìí àwọn ẹ̀kọ́ ń bẹ tó tó bá ṣe dáadáa sí wọn ẹ̀ẹ́dì wọn náà wọ́n láti ṣe dáadáa sí wọn àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀ẹ́dì láti ṣe dáadáa sí wọn tó bá náà wọ́n máa wúra ọ̀gá ọ̀gá àwọn bàbá tiẹ̀ wọ́n á máa ti ẹrú sí fáwọn bàbá tiwa ni. mo rò pé yé kí wọ́n á máa kí á ah, mo sọ̀rọ̀ síbi tí ọ̀tọ̀. ìjọba ìtumọ̀ sí pé kí a ràn yẹn lọ́wọ́ tí ọmọdé máa ní wà tó dáa. ìwà káwọn àgbàlagbà lọ́wọ́ wọ́n máa sábà tètè rọ́nà lọ. olùbàbà tó rọ́nà lọ ọmọ kò tó ní ọmọ ọdún ẹni tó lè bá sọ̀rọ̀ tí wọ́n pè gbàdú ti tó ń lọ sọ̀rọ̀ wọ́n láyé lè ràn lọ́wọ́ sẹ́kọ́ ní ah, ọmọdé mi wá ń bì iṣẹ́ ah, òun náà ti dàgbà yìí ohun tí rí sẹ o ti jáde sí ti pẹ ṣé tí ọba rí sẹ bẹ́ẹ̀ ṣe ń wù ọ tí tí wọn bá rí ètè ọlá àkókò tó bá dúró àrùn ọlọpàá wa bá mi rí báyìí máa ti máa ń lànà fẹlẹ mi nù tó bá wù kó tẹ́ ẹ bá ń tẹ́ ẹ̀rọ mi bá kọjá la mo má tó lásán la ti mú pé kọ́ má ṣubú ó sì já náà sábà bí rere fẹ́nu mi torí ẹ ẹ ká gbìyànjú láti ṣe dáadáa dáadáa ibi nǹkan méjì ó dáadáa lọ. tó alábìlẹ̀ náà ó sọ̀rọ̀ fún àwọn ọmọ rẹ̀ ní ìlànà mẹ́tẹ́ẹ̀rọ̀ ọ̀hún sọ́dọ̀ kan tó máa gbárù rẹ̀ lẹ́ǹkan ọ̀gbìn rẹ̀ lórí sábà والكلمة الطيبة صدقة أراري سلام إمام صرا فلان أراري أراري أراري tó ẹgbẹ́ àwọn èèyàn mi wà tó yẹ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ bí wọ́n ti gbádùn bí ẹ̀pẹ́ bí ẹ̀jẹ̀ bí òfófó oríṣiríṣi rẹ̀ ló fún wa àbíkọ́ náà máa kọrin ṣọ́ọ̀ṣì mùsùlùmí nígbà yọ máa kọrin sọ́ọ̀sì. wọ́n wọ pé wọ́n ló ju bàbà bàbà bàbà láti jẹ́ lẹ́nu wọn lọ. Ọ̀nà máa jẹ ọdún lásán wọ́n máa lù mí. Káwọn kò fi lágbára wọn bàbá bàbá tó tún ọdún tààrà. Tọ́pọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ah, wọ́n rí wọn kú mẹ́rẹ̀ yóò máa kọrin ṣọ́ọ̀ṣì ní fúlàlà wọ́n sì bí dáadáa wọ́n sọ lóko mùsùlùmí ẹsẹ̀ pé náà wà nù àwọn akọ ayà yóò máa kọrin fúlàlà àdáwò bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà kọ́kọ́ sàmì wa ìsìláàmù náà wà dà ìsìláàmù náà dà ọ̀rọ̀ lẹ́nu sàrà ni. Bàbá àmọ́ àgbà kọ́ máa ṣe tẹ̀síbíyẹ̀ subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر ìgbà míì ọ̀rọ̀ ẹni àwọn èèyàn ṣàdédé dọ̀tí àmọ́ ń gbà àwọn múlẹ̀tì àwọn èèyàn abúntọ́ ọ̀rọ̀ ẹni wọn dọ̀tí. tẹ́ bá ti lè múlẹ̀tì ẹni tí máa ń sọ̀sọ̀ fún ọ wà láì díẹ̀ díẹ̀ ní ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí sọ. tẹ́ bá múlẹ̀tì ẹni tí máa ń sọ̀sọ̀ fún ọ díẹ̀ díẹ̀ ní ẹ bẹ̀rẹ̀ sí pépè tí a bá múlẹ̀ tí ọ lẹ́sàn tí ẹ ti ẹbẹ̀rẹ̀ sí ẹbẹ̀rẹ̀ sí pẹ̀lú. wà á fẹ́ra gbogbo wa kú kí máa tètè ràn. tí wọ́n ti múlẹ̀ tí a lọ pé wọ́n kà ọ́tún rání wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ti tẹ̀sí wọ́n ti kíní wọ́n náà bẹ̀rẹ̀ sí tẹ̀sí. wọ́n náà wọ́n bá rí kó lásìkò wọ́n sí kí ọ́tún rání wọ́n ti bá tara mi jẹ́. ìdìbò رب القرآن ممكن كاملة ومن تسبيحات تكبيرات تهليلات تحميدات وقول إلى أفضل نوره قرآن هو أول الدعوة أول الدعوة تقرا وتوب تواي وباي انا بقول له استنى واو اه اكتب والله والله اكتب kanṣukanṣu ni ní ìdálẹ́kẹ̀ lónìí yóò máa sùn jáde níbi ẹ̀fọ́ ó lè jẹ́ tọ́mọ rẹ̀ ní sẹ́pẹ̀ fún gbàgbà ẹlòmíì ọkọ rẹ̀ ní sẹ́pẹ̀ ẹlòmíì ìyàwó rẹ̀ ní sẹ́pẹ̀ ẹlòmíì gan ó rẹ̀ ni wọ́n jọ ń sẹ́pẹ̀ fúnra wọn níbi tó burú dé a gbọ́dọ̀ tún ọ̀rọ̀ ẹnu wa ti jẹ̀ mọ́ ká máa sọ̀rọ̀ rere lẹ́nu. من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت tẹ́ẹ̀ bá ti lọ́rọ̀ rí lẹ́nu ẹgbẹ́nu lọ. ọ̀rọ̀ tó dára kó máa jáde lẹ́nu wa ó pàtàkì. tẹ́ẹ̀ bá tó kò ní dáṣẹ́ pẹ̀lẹ́ àgọ̀rọ̀ bá wọn dáṣẹ́ kárọ̀ láti di ká fi bẹ́ẹ̀ lẹ̀. àti àwọn ọ̀gá ni wọ́n lọ́nu gbogbo àròtẹ́sọ̀ ọ̀gbá mi láwọn ẹjọ́ ẹjọ́ wọn mọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́bìlì sàárín wọn lẹ̀ lọ́wọ́ gan ẹja ọ̀rẹ́ ọ̀rẹ́ ti kó bá ní. ilé pàtàkì ká tún ọ̀rọ̀ ẹnu wa sí ọ̀rọ̀ ní wọn kó báyọ̀ àtàbẹ́ àwọn ní oṣù sábà bí kọ́pọ̀lọpọ̀ mọ́ra lùfẹ́ náà wọ̀. tó mọ́tẹ́lẹ̀ wọ́n lè kọ́lá àlùfáàtì wà tẹ̀ tẹ̀mṣíra ìlọsọ̀rọ̀ láti sọ́dọ̀ gbogbo àtẹ̀tẹ̀ máa ti ń gbé láti lọ́sọ̀rọ̀ láti sàrà. ẹ̀kọ́ ayé ẹ̀yin tẹ̀lé mọ́ lọ́sọ̀rọ̀ láti gbogbo àtẹ̀tẹ̀ ń gbé gbogbo àtẹ̀tẹ̀ ń gbé gbogbo àtẹ̀tẹ̀ ń gbé sàrà. ẹ̀kọ́ ọ̀rẹ́ máa fi rà lọ́sọ̀rọ̀ ẹjọ́ ní gbogbo ọ̀sẹ̀ ayé kẹlẹ́ta nàìjà bẹ́ẹ̀ lẹ́lẹ̀ yìí máa wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sí kúlàlà wọ́n bẹ́ẹ̀ ní rẹpẹtẹ ẹkú ọ̀làgbọ̀ ẹ̀jẹ̀ máa rìn lọ bí jẹ́sì ló lẹ́tẹ̀ fújì wò lọ́jọ́ rẹ̀ ọ̀gá ńlá ọ̀gá ńlá àyùbọ̀ ni ìwòlá tó fi gbọ́ àgbà kò ìyá lóde gbogbo ètò ìjáde tẹ́ lọ wò létí títì ẹkú rẹ̀ bí ẹkú rẹ̀ bú. ẹ̀yìn tí a ti máa rí lọ bí olóṣù ẹkú rẹ̀ bì. lọ́wọ́ ní olóṣù kan bẹ ní ìsìn. àbí wọ́n wá tí wọ́n ní bẹ lójú àgbà. àárọ̀ la ni ẹlòmíràn ti mọ́ pàlá kalẹ̀. wọ́n rọ́bà àjòkú yìí wọ́n gbàgbé tiẹ̀. òkú náà ni. kódà ó ti kó rìn tó gbà mí máa ń kí wọ́n ń jáwé tóbi nípa. Wọ́n ní torí àmàlà máa bó kú lọ́yọ̀. <laughs> Ìyẹn ká máa lọ sí. Wọ́n ti torí rẹ̀ máa Láti kú ń bí, ó nítorí àmàlà òkú. eléyìí túmọ̀ sí pé wọ́n máa ti tọ́ lọ sí ọ̀pọ̀ náà rà á. ẹ̀wọ̀n náà tẹ̀lé àìsí wà fún bẹ́ẹ̀. ẹ̀wọ̀n ládàá ẹ̀wọ̀n lọ́dọ̀ dà. ẹ̀kọ́ ìgbà ẹ̀dá wà ní wàá fi láti máa forí gbá gbogbo. ògùn yìí náà sàní ẹ̀kú orí igbó ẹ̀kú rìn rẹ́gbẹ̀. ọ̀nà àwọn ẹ̀dá yẹn pàtàkì ọ̀rẹ́ eléyìí túmọ̀ sí pé gbogbo ayé máa ń rìn lọ náà ẹ̀yin tẹ́ ń lọ mọ́ṣáláṣí ẹ kú oríire ẹ̀yin lẹ́ pọ̀ gbogbo ẹ̀sẹ̀ tẹ́ gbé sàrà ni ẹnìkan á ní sọ mọ́tò là á máa gùn lọ mọ́ṣíìnì là á máa gùn lọ wọ́n kò lè dàbí ọjọ́ rìn sẹ́yìn àmọ́ àbẹ̀lọ́ kẹ́yìn náà ní lájà àgbẹ̀lọ́ tẹ̀lá táwọn ẹ̀sọ́ ti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sọ́ fún ràkúnmí wọn náà ń gbà tẹ̀lẹ̀ torí ẹ̀sẹ̀ tí ràkúnmí ń gbé wà ló ń gbé ẹ̀sẹ̀ tí ẹ̀sẹ̀ ń gbé wà ló ń gbé ẹ̀sẹ̀ tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbé wà ló ń gbé. báyà ti rọ ìwà pàrọ̀ ọ̀rọ̀ lù ọ́ ọlọ́mọdé arọ́ lù ọ́ so torí àgbẹ̀lọ́ wọn náà pẹ̀lẹ́ náà kọ́ ìwà ń kàn wá látòkè léèrè ń bẹ̀ ń tún gun mọ́ṣíìnì ń bẹ̀ ń bá tẹ́yìn bá mú kó sọyọ́ kọjá rẹ̀. ìyá nìkan ń bọ̀ láti ilé ìwé ń bẹ̀ ń tún gun mọ́ṣíìnì mọ́ṣíìnì kìnnì gánà rí. abẹ́rẹ́ gẹ̀ẹ́sì ìyá nìkan ń bọ̀ láti ibi tó ọmọ èlì ń bẹ̀ òun náà tún gun mọ́ṣíìnì pẹ́kìnì. eléyìí bá ti pé ẹ abẹ́rẹ́ bọ̀ láti pápá ẹ̀wọ́n àti ìyàtọ̀ ní ọba sí ẹ̀wọ́n àti ìmúlá dá. àmọ́ tọ́lọ̀ ń bá mú dẹ́kun ẹ̀yẹ́ máa gbà mo rò pé ní ẹ̀ẹ́dá ọ̀sẹ̀ ní ìjọra wọn náà ni èmi yóò gba aládá náà insha Allah ilé ìjọba tó jẹ torí ẹ̀ẹ́sẹ̀ lọ́wọ́ ọdún máṣẹ́ nìyí o ẹ̀ẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀kú mọ́tò yín o. wọ́n sọ ma ní ìlànà àti ìtọ́jú kó gbé ìṣẹ̀lẹ̀ nìyẹn lára kúrò lọ́nà sàrà ni. àní sẹ́tà máa ń lo Islam agbóṣe wa àwùjọ wa kò sí àwùjọ tó lè tí ò bá díje tí ò tí ò borí ẹ̀. ààrẹ ẹ̀sìn wa ni kíkà gbé gbogbo tó bá ti lè nìyẹn lára kúrò lọ́nà. ààrẹ ẹ̀sìn wa ni táàtù máa gba aládá lórí ẹ̀. ẹ̀lọ́mọ̀ Bukhari àti Muslim ló gbélé ìjáde. àǹfààní rẹ níbi ìwọ ni wọn náà máa ṣe nínú gbogbo dáadáa yìí má jẹ́ kí gbogbo ẹ wá lọ́mọ lọ́wọ́ nínú riwaya Imam Muslim tó ń gbà wá lọ́dọ̀ Aisha radiyallahu anha Aisha sọ pé ẹnìkan Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé innahu khalaqa kullu insanin min bani Adam ثلاثين وثلاثمائة مفصل ọlọ́run dà gbogbo èèyàn kọ̀ọ̀kan nínú ọmọ ànábì Adam sórí oríkèé ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta oríkèé ọgọ́rùn-ún mẹ́ta lé ọgọ́ta níbẹ̀ lára kálukú wa. ẹ̀yin ọdún mẹ́dísìn pọ̀rọ̀ pé new information lẹ́gbọ́ yìí. science student assignment lẹ́gbàá yìí wàhálà gbàyìn <laughs> ẹ lọ bá àwọn wáìsì inú sáyẹnsì oríkèé mélòó lè yẹn ni bó tilẹ̀ jẹ́ kó wọ́n ti ní advance knowledge ní ìsìn wọ́n kàn bí lẹ́kítọ́rà lérè pé ẹjọ́ mélòó lórí kìí ti ń bẹ lára pé mọ́nú ló pé máa pa no I don't need to count ẹ̀yìn fi kàwé tù wá lọ́ba mélòó tí wọ́n bá fi lè sọ nọ́mbà kan tó tẹ́tẹ́lẹ̀ àbójú lọ kó pé wọ́n lérò lò. ìpọ́nrọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ ó sì pàṣẹ ìdí ọ̀rọ̀ ẹnìbọ̀dì. tí wọ́n bá fi lè kà tó ti bẹ̀ lọ òdo tí wọ́n bá kà tó wà tó bẹ̀ òdo. alhamdulillah. nǹkan wá tètè yí àwọn ẹni tí wọ́n ń ṣe experimenti o. sẹ́wọ̀n pé tí wọ́n experimenti ẹ̀ máa ṣe ìṣẹ̀mẹ̀ ṣe ìṣẹ̀mẹ̀ ṣe ìṣẹ̀mẹ̀ tí wọ́n bá padà bí àti ẹ̀rọ tí kò ní dájú ẹ̀ mẹ́yìn nǹkan ẹ̀ mẹ́yìn nǹkan tí wọ́n máa wò pé kíni kíni kíni nígbà padà yé wọn tán àwọn náà níbẹ̀ ni ọ̀rọ̀ wọn yà á lẹ́nu kò sí ní dábẹ́ títí torí ọ̀rọ̀ ànábì làwọn ti kọ́kọ́ kà kàn ní. ilé ọjà bó ti jẹ́ iye orí kèsì ń lára wa nù. tọ́mọ sábàrọ̀ lọ gbogbo ẹni tó bá ti àlọ́ àwọn àìsàn wàhámi àlọ́ tó ti وسلم الله لا إله إلا الله وسبح الله سبحان الله استغفر الله وترى فرجه وعزل حجرا عن طريق الناس ثم تكون جنويا أو شوكة تبيع بكرة أو عظما تبيع بكرة عن طريق الناس كل جنويا أو أمر بمعروف أبقى لا تكون سدادا أو نهى عن منكر أبطأ بجفوها عدد الستين وثلاثمائة تبدو تسق وقصف كوبون مكة في أبطع نجمك وقالت نجمك فإنه يمشي فإنه يمشي يومئذ وقد زح زح نفسه عن النار بل لا جهنسه ألوث بلايك ìrọ̀lẹ́ òde balaye lọ́jọ́ yẹn lẹ́ni tó ṣe kó ti gbéra rẹ̀ dìnnà síná. ikú ń bẹ̀ ọ́ ara tàbí wọn ti palẹ̀ mọ́dé kú ni. ẹ̀yìn bá wọn bí ọtí kú ọba àdìjú gbogbo àwọn eléyìí ò ọ̀ká kú. kò fi sí kọ́ gbà mí bí kú bá ti dé bàbá gbà mí ò kú bá ti dé ìyá gbà mí ò kú bá ti dé kálukú ń náà ìgbàjọ láàrin kan náà èèyàn ti fi palẹ̀ má di kùnú. náà lẹ́yìn ìjẹba wọn náà mú kàmbẹ́ tó máa ṣe lọ́jọ́ gbogbo ń fọ ọ̀rọ̀. àdìsí aláṣẹ ìṣẹ́ tí wọ́n lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. wọ́n lọ́dọ̀ àbúrò Muhammad sallallahu alaihi wasallam sọ pé man ghada ila al-masjid ẹnikẹ́ni tó bá ń fi àfẹ̀mọ́júmọ́ lọ sí mẹ́sàlásì ọ̀lọ́sẹ̀ sọ̀lá àbí ó fi ìrọ̀lẹ́ lọ sí mọ́sálásí. àwọn ẹ̀ ọ̀kárí àṣùbà àzọ́bọ̀ wọ̀lá àwọn àṣà àbí tó ń fi ìrọ̀lẹ́ lọ sí mọ́sálásí mọ́sálásí àti ìṣá. أعد الله له في الجنة نزلا اللهم سيك سيك وقف من الجنة كلما غدا أو راحة ìwọ̀n bí wọ́n tọ́ba ti lọ lọ́sàn-án àbí wọ́n tọ́ba lọ lálẹ́ ọlọ́run máa ti ìpèsè kọ̀ọ̀kan fún lálùjẹ̀nà lílọ ìpèsè láàárọ̀ lílọ tọ̀sán yẹn ìpèsè gbogbo ìgbàgbọ́ lọ mọ́sálásí lẹ́ẹ̀márùn lójúmọ́ ọlọ́run máa ti ìpèsè fún ọ. ìyá ni pé ìpèsè arzik ọlọ́run máa ti fún ọ lálùjẹ̀nà wàá wá dúró tọ́lọ̀ bá lálùjẹ̀nà tí ẹ dàbí lágbájá tí ì lọ àìrí mọ́sálásí àbí lọ́jọ́ jùmọ̀ èyí wá mọ́sálásí rárá rárá oníkìní kí ló ṣẹlẹ̀ má tó wẹ̀ wá kí wọ́n ṣẹlẹ̀ kí ló nígbà tí jù ọ lọ. <laughs> bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń fi láwùjọ ẹ lọ mọ́sálásí lọ sí ẹ ẹ ṣe mọ́sálásí ju àwọn mọ́sálásí lọ ẹ fi ní kankan ni. kò gbóró pàdé náà kìí àmọ́ tọrọ ẹni fẹ́ràn rẹ ọtún hùwà alákọ̀ọ́rí torí ẹ̀ àmọ̀ lọ mọ́síláṣí lọ́sàn àmọ̀ lọ mọ́síláṣí lálẹ́. ẹ ti pé ọ̀rọ̀ yìí náà tún bá wa wí láwùjọ wa àwọn èèyàn lọ mọ́síláṣí láwùjọ yorùbá yìí àbẹ́yẹ̀ wà dúpọ̀ yìí èèyàn mélòó ni mo wá mọ́síláṣí ah, ọ̀sán olùwà mọ́síláṣí sọ̀wọ́n. lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí. ẹ̀sì bíbá wọn ti ní garanti kan ẹnìkan ti fọwọ́ sọ̀yà àlùjànnà fún wọn. wọ́n ìwà mọ́sálásí tó dáa bẹ́ẹ̀. ọ̀rọ̀ wa wá dàbí ìgbà tí òsín mùsùlùmí lù. ó burú ó burú jáde. àmọ́ tí a gbogbo wa jọ ni ẹ̀ gbọ́dọ̀ ta dáwọn máa ti lọ mọ́sálásí àwọn ọmọ mi rẹ̀ mọ́sálásí ẹ̀yin náà bá ń bọ̀ àwọn ọmọ yìí tọ́lá àwọn ọmọ wa náà ni ọ̀dà àgbàlagbà lọ́la àwọn ọ̀rẹ́ wa àwọn alámúlétí wa ah, àwọn ọmọ alágbèjà àtòkò láti tètè o ẹ̀jẹ̀ á máa lọ ẹ máa sọ bàbá yìí ẹ má jà fara o ẹ má jà fara o wọ́n wà ya ẹ lọ ẹ̀ bá ẹ̀ ẹ̀ ẹ̀ lè wá náà ẹ ọjà tí wọ́n ta ni ẹ̀mí ọjọ́ àwọn ògbójú ẹni tí ń tajà lọ. ẹ bá mọ wá mọ́ṣáláṣí ẹ mẹ́jẹ̀ adákẹ́ torí pé ńgbà sẹ́yìn òkú wọn lọ mọ́ṣáláṣí ìsọ́jì wọn kó wọn lọ. ẹ̀yin mẹ́rin ọmọ mùsùlùmí ní ìdíje ń lọ sí ìtọ́jú òfò. wọ́n á ní gbogbo yẹn káwó kìkẹ́ sí wèrè díẹ̀. ẹgbẹ́ olúwa ẹgbẹ́ ọ̀rọ̀ kí ọ ara wọn kan tó ń ṣe wèrè bẹ́ẹ̀ ń gbà tá à ń bọ̀ ní ní gáràjì ọ̀tọ̀. wọ́n á sọ pé ẹ ọmọ mùsùlùmí lè wà ń bẹ̀ ọ́ kó sóró kó sóró pàìtọ̀ tọ́lọ́gba islam wọ́n á sọ fún mi. ó ní tí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ kéde táwọn máa ń ṣe nu rédíò yẹn báwọn òfin tẹ̀sí sí àwọn òfin kiri àwọn mùsùlùmí làwọn tájẹ̀ fún ní tẹ́lẹ̀ nǹkan ta ni ọ̀mẹ́lẹ́yìn ẹni oní onísọjí ni rẹfúrẹǹsì níka àti àwọn ẹni tó sì kún lẹ́yìn àwọn ni pàìtọ pàìtọ pàìtọ àmì àti tẹsítì pàkàwálálá ẹ ti fi tẹsítì ó nígbà táwọn bá ti ìsọjí nǹkan ẹ wá wo tẹsùbá ńlẹ tẹsùbá àrùn ti tọ́sí àbí òun onírò táwọn mùsùlùmí máa lò ìsìláàmù ní tẹsùbá ó ní ẹ ìsìláàmù mùsùlùmí tá máa lò ẹ wá wò ó lẹ̀ rẹ̀ gbàgbé rẹ̀ bẹ̀rẹ̀. màtẹ́yìn ò rí wọn pẹ̀lú ọmọ síláàsì ṣọ́ọ̀ṣì wọn ń kó wọn lọ. mo ní sẹ́wọ́n máa forí wa ṣọ́ọ̀ṣì ó nínú òpó tó wọlé wọn mọ bí wọ́n ti máa bọ́ bòlì. àwọn obìnrin nù. àwọn ọkùnrin tí máa jẹ́ kí làkọ́ tuntun kan lọ́nà mẹ́jẹ̀ orí kọlọ́bù wọn ò gbé wọlé. <laughs> subhanallah ẹgbà sẹ́yìn ò rí wọn pẹ̀lú ọmọ síláàsì ṣọ́ọ̀ṣì wọn kó wọn lọ. alágbàlá wọ́n fà gbàrà àzàlá tù gbé wọn pàìmọye wọn wọn ní wàdà lẹ́kọ̀ọ́ báyìí àzàlá tù wọ́n tún wá wọ yúnífọ́ọ̀mù bíi ọmọ sùkúlù àbẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ níjọ́ wọn ti tọ́ lọ́wọ́ yúnífọ́ọ̀mù bíi ìdáwọ́ àzàlá tù kọ̀ wọ́n wọ yúnífọ́ọ̀mù lọ́kùnrin lóbìn wọ́n tún lẹ́ bánà mára ìgòrí wọn àti bí àwọn ọmọ kẹ́kẹ́ wọ́n ní báyìí tó báyìí láyà kí ni jẹ́ náà. Nígbà máa lè mú náà bá máa pè ọmọ ẹlẹ́gbẹ́ mi fẹ́ máa pè. Èlé náà wà wá wọ́n yí máa ẹ̀ ẹ́ fẹ́ tó àṣà láti wá ní. Kẹ́lí àṣà láti tó kojọ ó rè bí ó ra Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin aláṣà láti wá ti bá sùn. Wọ́n jẹ́ kó lórí ikú lọ́pọ̀lọpọ̀ náà ẹni ọwọ́ ẹ̀dá lẹ́kọ̀ọ́ kò ní wa wọ́n gbọ́n máa bá aláṣẹ láti lọ wọ́n ti fi tìró fà tìró ọ̀rọ̀ wọ́n ti bá ti lọ sọ́mọ́ ọ̀rọ̀ ìwé ìwé ìwé ìbọ̀ pàápàá obìnrin ọgbà máa nù. torí ẹ ẹjẹjẹ abẹ́rù ọlọ ẹjẹjẹ abẹ́rù ọlọ káàánú ọmọ ẹsẹ dáadáa mọ́sálásí wọn ní wá wọn ní wá mọ́ àlè mọ́mù kan ọba wá ń kọ́ tẹ́ẹ̀mà ni lèmọ́ọ̀mù mélòó ni lèmọ́ọ̀mù jimá ti tún máa wá sí sọ̀látù sọ̀lọ́wátù kàm táyà lè rí ládùúgbò yín àti tí ìbá ti lẹ yorùbá yìí tẹ́ bá ti lè yànyàn ní ìmọ̀ọ̀mù jáàmù yẹ́n àfi ráàtì bílẹ̀ fẹ́ lómi inú yàrá ní oṣù màsí sọ̀látù ìjọ jimá lẹ́rìí sọ́jà dì ẹ̀yin ò rí ìrìn ládùúgbò yìí àwọn ìmọ̀ọ̀mù jimá ẹ̀ wà ẹ̀ wà ọjọjọ juma juma àti juma yóò wá sọra rẹ̀ dẹbi obìnrin yóò máa ti sọ láti inú ilé tala ni kò máa wá mẹsàlásì gbogbo gbà kó fi máa gáàdì àwọn èèyàn ah! àwọn èèyàn fẹ́ láti tẹsán ah! bàbá imam bàbá imam ǹjẹ́ ilé ah! bàbá imam bó láti parí sọ láti máa yóò tún ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa ni ń ń bẹ ìlú wo ga kò tí ì délẹ̀ yìí àwọn ti délẹ̀ kò ti délẹ̀ àfi tààrà yìí àfi tààrà yìí sá tààrà yìí adúgbò fọlọ́ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí kí o tún láti ara rẹ̀ lọ lé àwọn yẹn pé ìwọ láti bẹ́ẹ̀ rà wá wá adúgbò fọlọ́ pé ìṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí. bọ́lá lẹ́sìn láti bẹ́ẹ̀ lọ wá irọ́ láti irọ́ láti àbí kó o fún ní má irọ́ yìí náà. nígbà lè mọ́ mọ̀ bá wa mú wọn ní wá wọn ní wá láì láì lè gbúdọ̀ zampu kalẹ̀ làwọn èèyàn náà fi kà á bẹ́ẹ̀ la rí sáà máa ṣe títí tó fi dókú tọ́ mi ìmáàmù Jímọ̀ ní wá kò ní wá mọ́ṣáláṣí láyé ó ti jọ jùmọ̀ wọ́n wá yẹn nìkan fìdí hẹ́ onírátì wọ́n tún àti dìmẹ́ndìmẹ́ndì wọ́n ti wọ́n wá rọra sí attachment kan wọ́n fẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ibẹ̀ ó sì máa ṣe ráàtì adúpẹ́ fọlọ́ fẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ yunifọ́ọ̀mù látọ̀ kàtí ti dó yunifọ́ọ̀mù sábà títí jọ́ọ̀ lẹ́sẹ̀dẹ̀ yọ ọmọ àtẹ̀síwájú ọ̀yẹ́ ọ̀yẹ́ tẹ́mọ́tẹ́fà àwọn pótókòlù rọ̀ ni àwọn protocolu rọ ni tí wọ́n ti pè yẹn lè má mú lùkà tí wọ́n bá lọ mọ́sálásí wọ́n gbó pọ̀pá kan lọ́wọ́ adìẹ wọ́n lè ní pọ̀pá àtẹ àfi bí kíní kan àwọn irú àwọn fíìmù Yorùbá o wọ́n lè fi pọ̀pá táyé sí i rò pé òun náà wà á rò pọ̀pá kan bí àwọn ọmọ house of assembly náà ló gbó pọ̀pá arọ́ gbogbo gẹ́gẹ́ tiẹ̀ tó ọ̀dà ẹ̀sẹ̀ gbogbo ìkọ̀lẹ̀ wá sí ọ̀káńtù sí bàbá àwọn ọmọ àwọn mọ́sálásí láì máa rú pọ̀ fáká tó tó kó ń ga tó lé ìyàwó ni. ọlọ́njẹ́ agbọ́n ẹ̀sọ́ gbọ́n ti gbọ́n àwọn tí ò ti gbọ́n ló kù. sọ́kọ̀ ọ̀dà náà ṣẹ̀dá wà bí wọ́n ti lè má mú sí wọn máa gbó pọ̀ ni. <laughs> ọjọ́ mi ti ṣe jẹ́ gbogbo ọmọ wa ti ṣe lè má mi ti mà kí n rí kó gbé pọ̀pá kakọ̀ kàbùkù pẹ́kìn pọ̀pá pọ̀ kọ́mánì so ọjọ́ mi ti ṣe jẹ́ mbẹ́ o ká máa wá mọ́sálásí jẹ̀mọ́ ọ̀ dà o ẹlẹ́jà pa mọ́sálásí orí ti ẹ̀jẹ̀ ń bẹ̀ gan wọn láàyè àkọ́kọ́ láǹfààní káwọn èèyàn mọ̀ mùsùlùmí wájú wájú wájú wọn náà mọ̀ wà fọwọ́ tó tẹ̀lé tí wọ́n bá rí ọ wọ́n náà oríire lánàá. Tọ́lá bá wọn sá sí a, wọ́n kú náà wá sá. Tẹ̀lé ọ̀tọ̀ mọ̀, bàbá sọ̀rọ̀ náà wọ́n sọ pé àwọn ọba jọ ń sàgbẹ́sẹ̀ láti rọ́ tẹ̀ntẹ̀rẹ̀ ayé jẹ. Àwọn ní ọ̀tọ̀ mọ̀, wọ́n sọ àti ọba yẹn, àwọn òkú mi ti sílẹ̀ wọ́n láwọn ní mọ̀. Wọ́n ti kú kú kú kú kú kú, ti dìgbà fún dánù sáré rẹ̀, mo tún máa gbà pọ́ máa kú. Tẹ̀lé mi kọ́ lọ sọ kama wá mọ́sálásí pàtàkì o ẹ̀rẹ́ lómi nínú pé wọ́n mọ́sálásí wọ́n ti mọ̀ yìí pé kò ní sẹ́ tó wúlò lọ́wọ́ wọn láì ní sẹ́tì bá wá sí. nínú pé wọ́n mọ́sálásí ìyàwó rẹ̀ ti ma gbọ̀nà operation wọ́n kó lọ́wọ́ two hundred thousand abúláwà lọ. wọ́n láì wá láti tó sílé wọ́n kà lọ ló ti kó yọ lọ. wọ́n lápò wọn mọ́sálásí. ibi délé àpótọ̀ máa mọ́sálásí ó rí irú rẹ̀ o torí yorùbá lẹ fún ní ìsìn ó lè kú láti ọdún mẹ́wàá tó ń tún wá mọ́sálásí wọn ọ̀sánú rí ọlọ́run ní ọ̀sánú rẹ̀ eléyìí pàtàkì ká mọ̀ bẹ́ẹ̀ tó àbá wá mọ́sálásí kò tí ẹ̀ sún lára wa ni. lànàjọ Muhammad sallallahu alaihi wasallam ló fi kọ̀ láti yọ̀ǹda fáfọ́jú ó lọ́wọ́ lẹ́ni tí ó máa fọ̀ wá mọ́sálásí wọ́n ti kọ́ ọmọ ti sọ láti rí rẹ̀ alámi ní wọ́n pèdè oníṣẹ́ máa pèpè fún sọlá tó ọmọ gbọ́dọ̀ máa gbọ́ anábìlọ gbọ́dọ̀ wà. ẹ̀rọ sójú pé ló ń dìmú ní àbọ̀ fún òsì tó sojú yín wọ́n sì máa pèsè láti ẹ̀mí wá. ẹ̀mí pé ẹ̀yin gbọ́ ti sábàbí tó pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti ká fẹ́sẹ̀ ọlọ tí wọ́n fi ń di káfíìrì láwùjọ yorùbá yìí. bàtí àmì wá mọ́síláṣí ẹlòmíì wà nínú àwọn èèyàn tó lò sí ń tì wọ́n àwọn òtún méjì mẹ́ta lọ láwọn kiri ó bá rà wọn àwọn òpin ojú ti ọ nígbà tó lè kórìí ti ẹ náà dáwọ ìmọ̀ bá kiri yóò ní ọ̀bọ̀ lálùjẹ́ náà ojú wọn ní sí ọ òun sí lọ ojú sí ọ ẹni tó ti bá sì níbi àti lọ lọ́dọ̀ ti láti sin àjẹ fún ọ torí de eléyìí ẹ jẹ́ agbárò àti mọ́tíláṣí ẹ má jẹ́ apá mọ́tíláṣí ẹ jẹ́ agbárò àti mọ́tíláṣí ẹ má kọ́ wá àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ tí wọ́n ṣe wọ́n sì mọ kí ó tún wọ́n kà fún wa dáadáa káfí wọ́n ṣe lè máàmù lè máàmù ó lè pẹ́ ìwọ̀n láàmú àtòsí èyí yóò bá tó àwọn èèyàn láti láti máa wá mọ́tíláàdì. ó sì dá pé bá ti parí ìtọ́lá lọ́wọ́ àkókò kan yóò máa wò síra wọn kò tún ní fi pa lórí láwọn àkókò kan yóò máa bá a sọ̀rọ̀ lọ́wọ́ torí kó kan ọmọ bá dókú torí kó ànàmì sọ̀rọ̀ máa ṣe náà sọ kó kan máa ń dókú ọkàn tí ìbá ti gbọ́rọ̀ lọ ìdídòkú ló máa ń dókú gẹ́gẹ́ bí irin ṣe máa ń dókú. so eléyìí pàtàkì torí pé mo wá mú kíláàsì inú ọ̀rọ̀ tí mo gbọ́ sí lè máa mú sọ ó yanjú ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń bẹ fún mi lé. Ah, ẹsẹ̀ tó lọ́wọ́ ọ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ ẹni tí òtún ní mọ̀ ń pẹ̀ sọ ọlọ́run tí ọmọ kàkà fún kàkà òyìn létí o ẹ̀hẹ́n ibi tíra kan táwọn kan tí ọ̀gbẹ́dẹ̀ ọ̀gbẹ́dẹ̀ lárúbá túmọ̀ mo tún gbọ́ òrùka náà wọ́n á ń fẹ́ máa kàkà fún kàkà òyìn létí àbá àwọn àdéhùn bàáyífà kan tó kó jọ náà máa ti fẹ́ wọn á túmọ̀ rẹ̀ tí òbẹ́ máa kó sáwọn èèyàn rárá agbọ́dọ̀ fi ìsàn yẹn wọ́n jẹ́ni tó nímọ̀ yẹ́tẹ́jọ́ mọ́ tútù kútù ọmọ ibi tó kọjú sí ó sì ti di gbọ́dọ̀ sẹ́ni tó lè jẹ́ òwúrọ̀ lọ́mọ àtúntò kùtù bíi ti máa ń kọ́ ẹ̀mọ irú rẹ̀ lọ́sẹ̀ máa fowó ṣòfò nu rẹ́díò wọ́n ń pọ̀ kán rọlẹ́ mọ́ bẹ́ẹ̀ fọ́ rẹ́díò mi pé tó rántí pé mi mọ ní rẹ́díò èmi ìfẹ́ ẹ̀fẹ́ pọ̀ ọ̀láì ìka ìgbà kan sunwó nílẹ̀ rọ́bì ọ̀tọ̀ ní Ibi tí wọ́n á tẹ̀ wọ́n á fẹ́ parẹ́ jù mọ́ra pé wá. Ọ̀sùnṣe ààrẹ ti pè mí mo ní rẹ́díò kí n kà pa ní pàápàá kí ni sùn. Nígbà tí wọ́n bá kúkú kọ́ kí ó kí lọ fẹ́ sọ báwì. Wọ́n ti máa sọ̀sọ̀ kúkú àti tó ti máa wà wọ́n ní ìwọ̀n àkẹ́kẹ́ kẹ́kẹ́kẹ́. Òjò ló ń bẹ̀rẹ̀ yẹn. Òjò jẹ́ àbúrò máa wá sọ tó bá gbọ́rọ̀ gidi ń sọ wọ́n gbà mí ní jọ́bí ń sọ. Àwa ní mò ń la fọ́. Lẹ́yìn yíyìn tó wá yẹ òun lágbá yìí, wọ́n ká ayé àkùrá rẹ̀ bá. Wọ́n á fara fara fara wọ́n. Kẹ́kí ni jẹ́ bẹ̀rẹ̀ tó bá mi yẹnu lọ́nà tó bá ń kí Káàkiri rọ́bìṣì wọ Nàìjíríà ọjọ́ ti pẹ́. Àwọn ẹni tí wọ́n fi ṣìyẹn ti gbàgbé ọlọ́run. Bẹ́ẹ̀ni àti ilé ògùn mi wọ́n ní sẹ́lá oríkè wọ́n máa fọ́ ní ẹgbẹ́ ọ̀gbọ́n. eléyà ìgbà kò ẹsẹ̀ kí ó níyà ìlégbè bí bàbá akẹ́kọ̀ọ́ máa rẹ lọ lẹ́jọ́ wa ní báyàbájọ́ máa pa ọmọ ọmọ mi kí owó lórí ní ojú mà ẹ gbọ́rọ̀ èyí dàbí máa kí àlùkùrá mi fún gbogbo àyà tó tó túmọ̀ rẹ̀ ká gbọ́ àgbo olórin lẹ́yìn orin ti bá yẹn jẹ ẹ jẹ́ lọ fún àlùkùrá mi kẹ́ máa ti ẹjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ńdọ̀ rẹ̀ já tó báyìí. àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pàtàkì nígbà bí gbogbo àdìsí o ó kó tí wọ́n ń tọ́ka sí fún wa ni pé ìwọ náà wá kan sí o nínú iṣẹ́ olóore kọ́ ọmọ bá kú lọ bá wọn. tọ́wọ́ ti kú kó sáyà ti ṣiṣẹ́ mọ́ gbàtọ́ wà láyé ló lè ṣiṣẹ́ rẹ̀ ọlọ́kùnrin mi pẹ̀lú ní tẹ̀lé sí ọlọ́kùnrin sí àwọn iṣẹ́ wa dáàbà ṣe ní àtẹ́wọ́gbà ọlọ́dẹ pọ̀ ti sùn wa lọ́wọ́. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹsẹ olórí ó sì jẹ́ pé ẹni tí èèyàn rí fẹ́ ṣiṣẹ́ olórí fún kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bí kéèyàn rí àbírùn tọ́jà rọ fẹ́ sọ́dọ̀ odò kọ́rọ́rùn fún wọn á ní kéèyàn pọ̀ nkọjá àánú rẹ̀ wá sí èèyàn pọ̀ nkọjá ó wá tún ní kéèyàn ó tún dúró de òun èèyàn ó tún pọ̀ ń padà láì jẹ́ pé èèyàn máa ń ti lọ sí i téèyàn lè ṣiṣẹ́ olóore bá ẹ kò sí tó burú bẹ́ẹ̀ pọ́n kọjá àmọ́ tó bá fi lè sọ pé ẹ̀sùn pọ̀ ń padà ẹ wàá sọ fún kíni lọ sí ilẹ̀ ṣe mọ̀ pé pípọ̀ kọjá gan náà fi là wọ́n á ní à nǹkan bẹ ojúbọ kan bẹ tó ń fẹ́ júbà fún bẹ o àkẹẹ kòbòrò bí a bá ti dáàrin dáadáa ẹ padà sẹ́yìn ẹ padà sẹ́yìn ẹsẹ̀ rẹ ní kò ọlọmọdé so ẹ má gbé kọjá o tó bí a bá ti gbé kọjá ti sà àwọn àlè ẹsìn wal udwan ẹ lè jẹ bó ti ń jẹ́ òṣìṣọ́ láti lẹ́yìn rẹ̀ tọ́wọ́ afura pé àtàyà rẹ̀ sókè lọ́gbẹ̀ oge ni kò sí ní ẹ̀sìn lè yánu tó lẹ́yìn ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ àṣọ láti bá nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn lè bá nínú àtàyà ìmáàmù yìí ó ti sálámà pé kó tó débẹ̀ tẹ́ẹ̀ lọ pàkíyèsí rẹ̀ ó sọ pé tóun gbàtà ayá bó ti yẹ kó òun ṣe èèyàn lè máa ti sọ láti lẹ́yìn rẹ̀ kéèyàn máa ṣe àṣọ láti tiẹ̀ láti kéèyàn máa ṣe táyà tiẹ̀ láti pé kó ló kí wọ́n ti sálámà ó ti pẹ́ kó tó di kéèyàn máa sálámà àríwá o. àkókò ní mọ́tò àbẹ̀lẹ̀ máa lè pé àwọn ọ̀ṣọ́ ìkọ́ra yẹn ní kẹsàn-án láti bá nàìjíríà sọ̀rọ̀ máa lè fẹ́lẹ́ kẹ́ sálámà àwọn sọ pé mo màndòbá ti sọ láti tàbí mùsàhábà ti kan kò tún tó súnà ètò ọba ṣe lọ́ọ̀sì ṣe ṣe ìdínà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà bá ti sọ láti wọn ní sọ̀tọ̀ láti bá nàbì sọ̀lá àìsọ̀lá nínú tẹ̀síáhùdù wọn tó fi sálà kọ́dá tó kò tẹ́ dára torí wàá di ìjìnlẹ̀ fi hàn fún ara yẹn ní kẹsàn láti bá nàbì sọ̀lá àìsọ̀lá ìkẹtọ̀ sálà. àwọn àgbẹ̀ pé tó ń gbọ́ yìí tó máa nù àní ìṣèdájọ́ kúsọ láti rẹ̀ bàjẹ́ kó tó di pa àṣàlàyé fún àfiyè àmọ́ ẹ̀yin tó ti wáyé ẹ gbọ́dọ̀ sálámà láì sọ̀tọ̀ láti fún àdàrú sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ ìwádìí ọ̀sọ̀ láti lásán ẹ tún sáàdì ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin wọ́n mọ ẹni àwọn olùkọ́ mi nàá dábì jahannam ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال نعم wọ́n lè gbà pé adìẹ téèyàn ń sìn níbi téèyàn ti ń sin adìẹ tí wọ́n yà kalẹ̀ àbí ìgbẹ́ tí adìẹ yà kalẹ̀ níbi tí ti ń sìn wọ́n téèyàn wá dà tí ìgbẹ́ yìí wá bẹ̀rẹ̀ sí ní sìndín tí ẹ̀ lè fi dín wọn sẹ́já abẹ́yẹ̀ lè fi sẹ́já lórí kúkúrú sáà lè sẹ́já nídìí jẹ ọ̀tọ̀ nítorí pé ọlọ́run ọ̀gbà táwọn ọ̀sẹ̀ jẹ torí pé ń bẹnu xọ́bẹ́ inú dọ̀tí lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ ìgbà tiẹ̀ ìdájọ́ rẹ̀ lẹ́ran tiẹ̀ ìgbé adìẹ ìdájọ́ rẹ̀ lẹ́ran adìẹ. nítorí pé ìdájọ́ gbogbo gbẹ́pọ̀ kan ìdájọ́ ẹran tó gbígbẹ́ ọ̀. ìyẹn lápá pé sẹ́gbìn ni àbí ìsẹ̀gbìn tó bá kàn wá là. èyí ni ti ká kó mu. bẹ́ẹ̀ lè gbogbo adìẹ mu kò burúkú tó mu lábẹ́ òfin ọlọ́run tí kankan bá ń ṣe yín tí ìrírí ti fi hàn pé ìgbé adìẹ tá a bá kó mu yóò sóògùn rẹ̀ lópin ìgbà tí ìgbé adìẹ ọ̀bá sí ìsìndín tó bá sì ní tó bá kó mu ìmúkùmù ló mu bẹ́ẹ̀ kó yẹ ilé ìjọba ti jọ. àbí ni ìyàtọ̀ ọ̀sìn tó tara àti adìẹ jáde àti dín tó tara àgbéyàn jáde wọ́n sọ kó bẹ́ẹ̀ náà wọ́n láàbọ̀ ìdílé àbí nínú ẹ̀yìn sàáìtìs nature ọ̀sìn yìí tó yàtọ̀ sí nature ọ̀gbìn ebi ni bí ń dẹ́jọ́ ọlọ́mọdé ọlọ́mọdé àyàfi tó bá sí ẹja máa jẹ kí adìẹ ẹ̀dá sínú pọ́ǹdì wọn kò burú ẹ̀ẹ́sẹ̀ lọ ẹja bá máa jẹ kí adìẹ ẹ lọ kó pọ́pọ̀. ẹ̀dá sínú pọ́ǹdì wọn nítorí pé ìdájọ́ ọ̀gbẹ́ adìẹ ìdájọ́ ẹ̀ràn adìẹ náà lẹ́yìn bá wá sí àgbẹ̀ sínú pọ́ǹdì wọn. ìgbẹ́ wa padà kíjì fúnra rẹ̀ ìkọ́lẹ̀ ẹ̀sìn mọ̀tò ẹ̀dá rẹ̀ ẹ̀sẹ̀ lọ. wọ́n jẹjẹ àwọn pàṣẹ làkọ̀ gbòòrò. ẹ̀sìn máa dà rẹ̀ nígbà wọ́n ti di ní àbígbẹ̀. rẹ̀ mọ́ àbí ìpínlẹ̀ ìdajì náà. sọ ó lè ń lọ sílùú kan ẹ̀yẹ́ tí wọ́n sábà lọ bẹ́ẹ̀ gbogbo gbà ìyá padà fura pẹ̀lú yẹn o ibi tá à ń kọjú sí ní mẹ́sàlásì jọ́mọ́ àtàwọn mẹ́sàlásì gbogbo tó wà ń lu yẹn kìí sàkúbìlà bí ká sàkúbìlà ni àwọn á kọjú sí báyìí irú àtúnṣe yẹn ọ̀pọ̀ mọ̀ wọ́n yà kó ti pé fúlàní náà ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí. wọ́n sì ní ìdọ́pọ̀ jù ní pé gbogbo aráàlú yẹn ń tọ̀rí kọ ni wọ́n ń tọ̀rí kọ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ nílé ayé náà ń tọ̀rí kọ ni wọ́n tẹ́lẹ̀ yìí ní ìdílé àlùsùn náà lọ́pọ̀ jù ní àbá àlùtúrùkù ẹ̀ àlùtúrùkù ló pọ̀ tó túrùkù tó túrùkù jẹ́ bàbá máa àlùtúrùkù náà lọ́pọ̀ jù. wọ́n ń tanra àwọn ẹ̀jẹ̀ lórí túrúkù ẹlẹ́yìn ìjọba àwọn. tán wọ́n á ní bọ́ọ̀lù yóò ti ṣe téèyàn bá padà fura pé ibi tó ń kọjú sí àtijọ́ máa di gbogbo ẹ̀ téèyàn sì pàkíyèsí wọn tí wọ́n gbà ó ṣòro fún ọmọ gbà. lápá jùlọ bá gbé fúlàní tẹ̀ sọ yẹn àwọn olùmọ́mọ́ wà nù. téèyàn pé túrúkù túrúkù tí àwọn haúsá fúlàní ṣe tóókù máa ti ṣe ìsìnà dáadáa lẹ́yìn ṣùgbọ́n àwọn á ní àmójútó nípa àmọ́ ṣẹ̀ríà lẹ́nu jẹ́ káwọn tó ti tọ̀rí pọ̀ ní àwọn ọlọ́ àwọn òkè ọ̀yà yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu àáfà ńláńlá ni wọ́n olùmọ̀ ńláńlá ni wọ́n tí gbogbo èèyàn lọ kọ́ kí ó lọ́dọ̀ wọn ìbá àwọn náà wọ́n kọ́ kí ó lọ́dọ̀ wọn kó tó di pé àwọn èèyàn ṣe súnà gà dàdé wọn ti kọ́ ṣe súnà wọn yẹ wọn sílẹ̀ so gbogbo aláṣẹ mà níbi wo la máa ń dojú kọ mọ́ṣẹ̀rẹ̀ ó ṣòro kọjá pé nàìjíríà yẹ. ààrẹ kókò ṣeéṣe àmọ́ ṣòro tó bá àwọn mà yóò lédè haúsá ẹ ẹ gẹ ìmọ̀tí dáhùn kan títí ti sọ láì bọ́lá ń sọ ní ibi tó bóyá Namibia àbẹ̀yẹ̀wà bóyá Uganda a lè sọ àwọn Nàìjíríà a ò sọ̀rọ̀ àwọn àmọ́ wọ́n bá ṣe ti bẹ́ẹ̀ náà tí wọ́n pè wọ́n pàkíyèsí wọn pàkíyèsí wọn ọgbà àjọpọ̀ àìkúbíà lẹ́yìn ọmọ kọjú sí ẹ wàá sọ̀ra nílùú ẹ sọ̀ra gidi torí pé o ti pàkíyèsí àwọn èèyàn gbogbo ìlú ọ̀gbọ́rọ̀ sí ọ lẹ́nu àlejò sì ni wọ́n ọmọ wa ti sọ láti kọjú síbi tó pè láì kébìlà tó ta kobi tí gbogbo wọn ń kọjú sí ọlọ́mọdé wọn ṣe púpọ̀ ọ̀ mọ̀ gẹ́gẹ́ tiẹ̀ torí pé wọ́n nílẹ̀ tó lẹ́yìn wọn náà fọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọdé wọn ṣe púpọ̀ lọ́tọ́ mi yẹn kẹ́nìkan sọ pé gbogbo àwọn ò ríra torí àwọn léwu èyàn tètè ṣe ń dọ́fẹ́ sí ilẹ̀ pápápá èyàn kú ọlọ́ àbí gbogbo àkókò sọ láti lọ́ọ́ máa fi lúlẹ̀ àbí tó wà máa fi sọ láti nu yàrá rẹ̀ tó ti tilẹ̀kùn mọ́lẹ̀ ọjọ́ bó ti jẹ́ àmọ́. aláǹfààní. alhamdulilayi àwọn èèyàn tí a ń ṣe tí a ń gbé pẹ̀lú tí eléyìí ni bèrè ti parí lálẹ́ tí mọ́síláṣí ti bẹ̀ nílé èèyàn wá ń gbìyànjú láti ṣe dáadáa sí gbogbo ẹni tí èèyàn jọ ń gbé nílé ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù wọn wọn èso ń súnmọ́ wọ́n sì kórìíra rẹ̀ bàjẹ́ òun tọ̀lé kọ́ ni. èyí wá fura pé ẹni tí fi ṣe imam ọmọ alukurani kì í. lọ́yà ojúṣàájú ẹni wọ́n fi fi ṣe limamu. gba ìlú wọn fi tó ni o àbí ti tọ̀lé kọ́. èèyàn sá màkì ojú wọn lọ yẹn rí pé wọn ọmọ alukurani kì í. èèyàn máa lo àǹfààní pé òun fi dáadáa sí wọn bóyá àwọn náà lè padà gba súnà. lásìkò sọ láti kọ̀ọ̀kan èèyàn máa ń kọ́ wọn lálùkùránì máa ké bóyá lẹ́yìn sọ láti àdúgbò tó ti sọ láti pé wọ́n fi lè máa lákèésí pé ìdáhùn ṣe mistake. wọ́n fẹ́ràn pé ọ̀bá wọn láàmú. lẹ́yìn lè tẹ̀síwájú pẹ̀lú dáadáa téèyàn ṣe yẹn. Pápá téèyàn bá gbọ́mọ sukùl téèyàn ti wò pé tọ̀ òun ti wà ń fainali yá. Wọ́n padà lọ́tọ̀ tó ń lè máa discourage ẹlòmínà tó bá fẹ́ gbé bá kó sọ̀rọ̀ fáwọn èèyàn yóò ṣe kíní kan báyìí. Ọlọ́kùnrin àhàl èèyàn ní kéèyàn gbé ẹ̀dùn láti ṣe dáadáa lọ́kùnrin bá téèyàn bá Ẹni tó bá lè gbé àtúnṣe àtúnṣe ẹni tó lè gbé àtúnṣe ẹgbìyànjú tún lórí rẹ̀. Àmọ́ tó bá ti sáájú sọ́ni tí ń ṣe lè má mọ̀ ọ̀mọ́ tó kéèké tí wọ́n sì máa ké lọ́nà tí sọ láti fi lè lálàáfíà wọn ò máa ké sọ láti lò lè lálàáfíà dandan ni pé kí wọ́n má ti sọ láti lẹ́yìn rẹ̀ torí pé wọ́n má ti sọ láti lẹ́yìn rẹ̀ àti ìdààmú lásán torí pé wọ́n máa alukóraani ké jùlọ. النبي صلى الله عليه وسلم يقول لا صلاة لمن لم يقرأ بأم الكتاب. أن يكون هذه كفاتة يقول صلاة wọ́n á sì kéèké kúkẹ́ náà bí aláìké ilé ìjẹ̀bù tuntun jẹ́. pẹ̀lú ètò bá gbogbo wa wí ni kó sábẹ́rù ọlọ. anybody tí máa ń ṣe lè máa mọ̀ tó bá mọ̀ pé wọ́n mọ fáti àti fáti ọ̀dàǹgájí alẹ́nu ọgbẹ́ ìdàkóṣẹ́ dà. kọ́mọ́bà àforí ru ẹrù ẹ̀sẹ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ láti wọ́n jẹ́ níjọ́gbìn dàkúyàmù kò náyà ní ìgbàkan láti ṣe ẹgbà fẹlẹmi ọgbọ fẹmọ nínú mẹmẹ. bẹ́ẹ̀ ọ̀pàjẹ́ lórí àwọn bàbá mi ìyẹn òye lé eléyìí mọ́sálásí ni jọ ọlọ́run máa ṣe ó pé wọn sára rẹ ọ́fíìsì. wọ́n gbogbo dán wá fún ẹ akọ́kọ́ wọn ìjẹ lè má mọ̀ torí kìí sòyè wọ́n máa ṣe ó sì máa. tòótọ́ máa fi ọ̀sẹ̀ máa tí wọ́n sì rí pọ̀ ṣáájú òṣùwọ̀n. ọkàn lè sọ pé káwọn ọmọdé lọ tí wọ́n bá ti rí ọ̀rọ̀ wọn kí lágbájá máa ṣe mọ́ ọ̀rọ̀ wọn kí lágbájá máa ṣe ọkàn lọ́ọ́ máa kọ́ sí òun ọlọ́fin ààrẹ sílé kí ó títí tí èèmà kí ó dáadáa nítorí yẹ náà lè fi kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ máa mọ̀ ọ̀ máa kí ó kí ló bá fi ṣe ìmáàmù lópin ìgbà tí bẹ́ẹ̀ rú ọlọ́run bá ń bẹ tẹ́ẹ̀sì ká lè má mú fún ipò àmàjẹ bàrà téèyàn bá mọ bí títí lè má mú sí máa mú yàn mọ́lẹ̀ èèyàn méjì ò ní jàjà. ọ̀pọ̀ ìwé yìí àyè lọ́tọ́ lọ òní lè lọ. tó rọ̀ nípa kí mọ́tíláṣí ọ bàjẹ́ níbi olè láǹfààní kan ní ìsìnkú ẹ̀kọ́ ọlọ́gbọ́n bì kan wà á dúró àsìkò sọ láti ọlọ́pọ̀ tó lè lọ. Yàtọ̀ sẹ́ni tí ò sí lè máa mú yẹn yóò lọ sọ̀sọ̀ láti ibi tí ń lọ. Oríṣi eléyìí àwọn olùmọ̀ọ́ tí wọ́n ń pa lóore láyé ìsìn pé ẹlẹ́màmá tó rọ́ọ̀bù pọ̀. Ibi tí lè máa mú amúnimọ́lẹ̀ ni amúnimọ́lẹ̀ ni ti lè máa mú. Torí ẹ̀ ọ̀dọ̀wọ̀ wa ẹni tí ò bá ti kájú òsùn kọ̀rọ̀ra step down níbi ní kájú òsùn ọ̀ma bá ti àti ọ̀ma alukurani kí alukurani sì ní kókó nínú pátá sí lè máa mú lẹ́yìn náà sọ̀kọ̀. onímọ̀ nípa bímọ bí nǹkan kan bá bàjẹ́ nu sọ láti kó láti tún sí kó láti tún sí. irú ẹ̀ jẹ́ pé àwa náà a ti tó lọ síwájú níwọ̀nba lẹ́rù lóyè anybody tí wọ́n fẹ́ fi ṣe imam ẹjọ́ wọn bá ń ṣe ìdánwò fún ẹjọ́ wọn bá ń ṣe ìdánwò fún torí pé tí bá ti ṣe ìdánwò fún abẹ́rẹ́ rẹ̀ lókun dì í kò ní débẹ̀ tí wọ́n máa tapá kàkà yọ mọ̀ pé wọ́n ṣe ìdánwò fún wọn àti wọ́n ṣe ìdánwò fún wọn tún mọ́nítọ̀ wọn eléyìí pàtàkì púpọ̀ eléyìí pàtàkì púpọ̀ nígbà tí wọ́n sọ pé ìyá gbọ́dọ̀ mọ fásitì àti kótó sí ìmáàmù ẹnìkan á sọ pé ah, ah, ẹ bá fẹ́ lórí ilé ìdáná ti sàkù ẹ gbọ́rọ̀ lọ́rọ̀ àti gbogbo yín ọba kọlí báyìí àwọn ọmọ yín ọba máa kí àbọ̀lódò ló kún lòlù ẹ máa dáhùn àmọ́ ẹ kó lódò ní ẹ ní dáhùn <laughs> ẹ̀yin náà lẹ fún ọ láyé káyé jẹ wọn àti àwọn bàbá bàbá ọmọ àwọn ọ̀dọ́ náà olódo lásán lásán àwọn náà ò ní kọ́ ẹ̀kọ́ kankan wọ́n máa sá àsákàtì so nígbàtà ìgbà wa sílẹ̀ náà kó olú rọ̀ ń bọ̀ lọ́rọ̀ ọ̀dà ẹ̀hẹ́n bàbá eléyìí ti fẹ́ ìwọ ọ̀dọ́ náà sẹ́tù padà sí ibẹ̀ náà nígbàtà ẹni káfá ilé kọ́dọ̀ ọ̀dọ́ náà lọ. olóòtú ti kàn sáárà kọ́ lọ sànù wa ẹ̀dẹ́gbẹ́ ti gbogbo ìdẹ́gbẹ́ nílùú ìtọ́kọ̀dá torí káwọn ọ̀dọ́ wọn wọn ò fara balẹ̀ fún káwọn kẹ́kọ̀ọ́ wọ́n sì fẹ́ fún ọmọ ọkọ̀ àwọn láǹfà láti ní babaláwo ló ń dá àbàbá ilé ìjẹ̀bù ti gbèjì ẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Allahu akbar Allah.